tún péjé o ayé ẹ wá wòran. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ eré aládùn. bó jẹ́ sọmọ. ó kọ́ ni lọ́gbọ́n ó tún fún ni lóye. bó jẹ́ sọmọ. ó ń là ni lóye pẹ̀lú ẹ̀rín àríntàkìtì. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ ee. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. ee kẹ̀kẹ́ sí i bó jẹ́ sọmọ wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí ò lẹ́gbẹ́ má gbé ká mi ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. mo jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o má sùn mọ́ mi bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ eh. ẹni máa ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ọmọ pòkè eh, bó jẹ́ sọmọ bó sọmọ. bàbá ń tọrọ ọmọ lọ́wọ́ Elédùwà ká máa tọrọ ọmọ alálùbáríkà ọmọ tó ṣe fi hàn gan tá a lè fi délé ọmọ àrídùnnú ọmọ àríyáyọ̀ o ní ká máa sọ̀rọ̀ kì í ṣọmọ pàpà lágì ọmọ akótilétà bíi ti bó jẹ́ ṣọmọ irú èyí o èmi ò fẹ́. èmi ò fọmọ alágídí mo jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o ọmọ tí gbọ́ tí gbà mo jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ee bó jẹ́ sọmọ dandan láwo jàgùdà páálí ọrùn ṣùlá òkú sí níbo onírú èyí ti wá ta ló lè sọ ẹni ọ̀rọ̀ ọ̀hún bá yé kó dákun kó wá wí o bó bá jẹ́ jìyà ẹ̀ṣẹ̀ ní Elédùà dákun dáríjì ọ̀rọ̀ yìí ta kókó a ò lè tú ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. kò jẹ́ sọmọ mi ò fẹ́ rí o. ẹni máa wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. ẹ̀yin ẹ̀ṣá ti sọ pẹ́rẹ́. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ rẹ̀ o. kò jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. olúbùkọ́lá mi ò fẹ́. kò jẹ́ sọmọ mi ò fẹ́ rí o. ẹni máa wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. bó jẹ́ olórí burúkú bàbá láti ni bàbá láti sí èrè ni. Ah, ah. ọlọ́pàá èwo ń tẹ pé èwo ń tiẹ̀ pẹ̀lú bàbá láti. abó ah, ti máa wo máa wo lá wo lá wo lá ṣe gbẹ tán mọ́ orí igi àpò tó wà wo àwọn yẹn gan. Hmm. bí lábà gbẹ ṣe bàbá rẹ náà ló ti gbẹ yìí àmọ́ kí n tiẹ̀ gan. ṣé dandan ni wọ́n fi dáko ni ṣé dandan ni wọ́n fi dáko ni ṣé èèyàn bá dáko tí èèyàn bá ráyè oko ṣé èèyàn gbọ́dọ̀ poko tì ní. àṣẹ torí ẹ náà yìí dá ni. torí tèmi ni ẹ ti dá ní. bàbá bàbá lẹ o. Eh. ni láfi ń di ọ̀run lámọ́ wọn lọ́wọ́. tí bá náà lóko wọn ìlà Babu, babon babalẹ̀ ọ̀túnmọ̀jẹ́ mọ̀tẹ́tẹ́ bọ̀gò. sori sori kó lórí burúkú bàbá la. <laughs> ọkà mọ́ni ọgbà ni. ó gbin àwọn ìdákúrekú nǹkan síta <laughs> ó wá gbin ó kà nínú ọgbà. ó gbin pẹpẹ sínú ọgbà ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ ah. ó dùn mí sá àwa pinna wa sí méjì ká lọ gbé báàgì sukù rẹ wá ni. báàgì wà nílé ìwé ọmọ pé mo fi kẹ́ ẹ̀bẹ̀ ni tí n bá fi gbé báàgì kóhùn sukù wàá rò pé mo ti lọ lé. ọmọ ọmọ kò tí kò lè kó lè wé irú ọgbọ́n ọgbọ́n mọ̀ padà pọ̀ lọ́gbọ́n yín lára yín bó bá ṣe bó ṣe gbé sí sukù wọn lè jí nǹkan rẹ. jí nǹkan nu báàgì mi olè a máa ja olè lólè ni ọmọ pé mo ṣe wà á ní ní mi ìwọ ń jaguda. òtọ́ ni ná kí la mi láti ṣe báyìí ìwọ bọ aṣọ sukù àmọ́ òdì ni ọjọ́ jẹ́ o. Ah, ah, ṣé wọn á fojú ṣe kínní ni wọn mọ̀ pé yàtọ̀ sí pé kínní gan ṣé ọmọ kó ara mọ́ yíyan ni mú wọn sọ fún mi. wọ́n lọ lọ́gùn kínní kọ̀ ká. kọjá ara mọ́ ọmọ pé àárọ̀ lọ́jọ́ o àárọ̀ lọ́jọ́ o kò lè o lè o lè o lè o lè ká bí mẹ́wàá kò fi yókù lẹ̀ díẹ̀ tó nù kan nìkan o káyọ̀ tó bá pọn mẹ́wàá tó tóbi tó yọ. ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ó yẹ káwa nífura bàbá ń sàlẹ̀ ẹni lọ bá ń sin àlè títí bàbá dé kọ̀nà tá a fura bá ń sàlẹ̀ títí bàbá dé kọ̀nà tá a fura. kùsẹ́ o. lẹ́ o. kò tí ì kan bọ̀ kò ní ìdàbọ̀ ohun tí ì ní kí ni sórí èrè tí mo fọwọ́ bọ̀. àwọn àwọn ọ̀tún ọ̀rọ̀ ní gbogbo. yéè mo gbé ọ̀tún ọ̀lónìí ó lè. sórí aṣọ ilé ìwé rẹ lọ́rùn rẹ yìí hmm. ah. ọ̀pẹ tán ti sí. na ẹ eh, ìdá ni. ó fi làbú. Ah, irọ́ ọ̀rẹ́ mi ni. dodododododo ó tó àpò mélòó tẹ́kẹ̀jì rẹ tó ń pariwo tó kó lọ. Ah ṣé ó tẹ́lẹ̀ ló kó lọ irú ọkọ láti ẹ̀dẹ́ ní òun wọ́jú ọlọ́run láti ẹ̀dẹ́ la fi ní. Yes, yes, ní ọ yé yé mọ bìlẹ sá mọ sá mọ sá gbàdá ní olórí yé yé yé yé yé mọ sá yé mọ sá mọ sá sórí tí n fojú ẹ̀rí yóò jù sí sá lọ ọ sá lọ. dídé kan tẹ ìsálọ dídé ìsálọ. wàá kó wíníwíní. ọmọ tó ṣe fún mi nísìnyí wàá káyé tẹ́ ẹ ti ká kọ́ ọ máa sọ yí ẹ̀ kó o sì máa kó ah! owó. ìyá jẹ mí. sọ ìka kankan àwọn èkó wò. Ah! ó ti jọ lọ ọ̀fọ̀ náà ọ̀fọ̀ àtàkùn àṣẹ àṣẹ ọ̀gbọ̀n aṣọ àṣọ èrè fẹ́ o. tún fún ni lóye. ó jẹ́ sọmọ. ó ń la ni pẹ̀lú ẹ̀rín àgbà. ọlọ́jẹ́ yín mà ti dé. ó jẹ́ sọmọ èé. ó sọmọ rárá rárá má sùn mọ́ ilé. Ah! bọ́lá tẹ̀tẹ̀ náà. bọ́lá sọ́dà ọ̀dà bọ́lá obìnrin ìṣe sùúrù ọmọ yà á sọ̀rọ̀ obìnrin àní ọ̀sẹ̀ sùúrù ọ̀dà ló dà orí rẹ̀ là ń bẹ̀. ẹ ti tẹ̀ tẹ̀ wọ́n sọ ọ̀rẹ́ rẹ̀ àwọn ọmọ lọ́jà ẹ̀mí ọ̀rọ̀ kọ́lù jẹ̀ jù lọ́wọ́ ẹ̀yà ẹ̀lẹ̀ là ń fọwọ́ ẹ̀ wọ́n gbà mí. ẹsẹ̀ ọ̀la àwọn obìnrin náà ṣe sùúrù ṣe sùúrù ọmọ ńlá. má gbé ká mi mọ́lẹ̀ ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. mo jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi má sùn mọ́ mi mo jẹ́ ṣe sọmọ mi ò fẹ́ rí ọ ẹni tó mi tó fi sí ọmọ mi jẹ́ òníla gbèsè. ọmọkùnrin mo jẹ́ sọmọ mo jẹ́ sọmọ bàbá tọrọ ọmọ lọ́wọ́ Elédùwà ká máa tọrọ ọmọ alálùbáríkà ọmọ tó ṣe é fi ọgàn tá a lè fi délé ọmọ àrídùnnú ọmọ àríyáyọ o sọ̀rọ̀ kì í sọmọ pàpà lákì ọmọ akótilétà bíi ti bó jẹ́ sọmọ irú èyí o èmi ò fẹ́. èmi ò fọmọ alágídí bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o ọmọ tí ìgbọ́ tí ìgbà bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ọdún wọn ti pàwọ́ bó jẹ́ sọmọ ọ̀dọ̀ láwo oko jàgùdà páálí ọ̀run ṣùlá pààrọ̀ òkú sí níbo nírú èyí ti wá ta ló lè sọ ẹni ọ̀rọ̀ ọ̀hún bá yé kó dákun kó wá wí o bó bá jẹ́ jìyà ẹ̀ṣẹ̀ ní Elédùwà dákun dáríjì ọ̀rọ̀ yìí ta kókó a ò lè tú ẹ dákun ẹ wá o lọ́wọ́ bó jẹ́ sọmọ. kò ṣe sọmọ rárá rárá má sùn mọ́ mi o ọmọ mi ò fẹ́ rí ò fẹ́ rí àwọn fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ẹ̀yin ẹ̀ṣá ti tọ́ pẹ́rẹ́ bó jẹ́ sọmọ jẹ́ sọmọ rẹ̀ o bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o Olúbùkọ́lá mi ò fẹ́ bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ. mo rí mú sí ètè sọnù mo rí mú he ètè sọnù. ẹ dákun o ta lẹni tó ti ṣorí ibu tán yányán tí ò ní múradì àti ṣoríire láyé yìí mọ́ tó lòmí lómi ta lọ lórí ibu tó fẹ́ ṣòfò ta ló fẹ́ kú tògótògó. mọ́ mi èmi mo bu omi kékeré tí mo fi wẹ̀ ń gbà mo dé láti ilé ó sì tó dùn lẹ́nu rẹ̀ wọ́n ló bu omi kékeré tó fi síra wọ́n ló lórí ibú. èmi kọ́ ló lórí ibú àmì mi mo fomi wẹ̀. ẹni ó bomi olórí ibú ni dúró ná nígbà tó yẹ lọ sùkúù láàárọ̀ kí ni mo sọ fún ọ. ẹ ní pé kí n pọn omi garawa méjì torí pé mò ń kánjú lọ iléèwé kí n lè bá a bá assembly ní ló dé ní tètè lọ pé tí n bá ti wá dé ìrànlẹ́ ń pọn omi tẹ́ ní ń pọn. sọwárì pọ̀ fẹ́ ṣòfò fáwọn àbúrò. tọ́ba tún ṣe hà tí ọba tún ṣe hà ibù ẹ bí ìta bẹyìn. ẹ wò ẹ wò mọ mi ah, mo máa ń sọ fún yín mọ mi ẹra máa ṣe pé wọn ti sọ yín lẹ́nu ládùúgbò yìí. tẹ́rí tẹ́ bá yọ ọlọ́ọ̀kan báyìí hmm. ah, ìyálé pèlépèrè o tẹ́ bá tún wá ń bọ̀ láti ìsàlẹ̀ báyìí tán bá ti rí ah, ìyálé pèlépèrè gbogbo àwọn èèyàn máa máa sọ fọmọ ni pé wọn kọjá wájú lé ìyálé pèlépè o nǹkan hmm. pè ládùúgbò nù mọ mi. <laughs> bí sì ṣe ń wo ẹnu tó fi sọ òun ó fi ṣe nǹkan tó dáa mọ́ orí ẹ̀ burú ni wá gbọ́ ò wá lọ jíṣẹ́ fún àwọn tẹjọ́ ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ ibi ẹ jókòó sí tẹ́ fi mọ̀ pé mo ti dìyà lépèlépè ládùúgbò àwọn yẹn ti kọ́kọ́ ń ṣòfò náà sọwárí tirẹ́là aláìmọye ẹsẹ̀ àtẹ̀yí ọlẹ́sẹ̀ àtẹ̀yí tí ọlẹ́sẹ̀ ní ọkọlù wọn wọn ò ní rí ẹran wọn wóró kan bó ti wù wọn ò ní rí ìṣà ìbáṣọ ọmọdé ìbáṣọ àgbà ìbáṣọ ọkùnrin ìbáṣọ obìnrin kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sọ ẹ máa gbá o ẹ ti ṣòfò ẹ̀mí yìí ti fẹ́ pin báyìí dúró pẹ́ẹ́nì mélòó ló kù. kékeré kódà kò dáàrin. kódà kò pé ìrora ìjò fún di èyí wo garawa méje ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje kó pé ṣáká láì jẹ́ bẹ́ẹ̀ kọ́ má jẹ́ pé lónìí ló ti orí ibú rẹ̀ yẹn wàá ṣe tán pátápátá ṣé o mọ̀ pé òyìnbó rọra ń ṣe orí ibú díẹ̀díẹ̀ ni lónìí ló ṣe tán kí n má bomi yìí nù kọ́ má kú ọṣẹ ya gèlèmọ̀ gèlèmọ̀ ọṣẹ nu bíi dòdò kiri. ìyá lépèlépè ẹ̀rọ ṣe wàhálà rẹ ní bá ká tẹsẹ̀ kẹyìn tó fi relé olórí burúkú ọjà kẹgbẹgbẹ bí àtẹsẹ ìgbẹ kú ọba tó ṣe bàbá mu lórí ẹ palaba palaba bí ẹja borí. ìyá lépèlépè ẹ rọra ṣe ẹ rọra o èpè má fi pọ̀ jù àní ẹ ṣe jẹ́jẹ́ ọmọdé búrò kò bójú ẹ̀yìn òótọ́ kọ́ lolúwere mú ni. kọpakọpa àfi bíi pé ansa wà lẹ́nu yìí ẹ ṣe pé ilẹ̀ ń kọ́ wa ní biology gbogbo nǹkan tẹ kọ́ mi báyìí náà béèrè èmi náà yà ń dà sílẹ̀ bí bẹ́ẹ̀ ṣe dà sí mi lára. máa wò ẹ́ kò sí ìfun tó ń bẹ nínú òròmọ adìyẹ táwọn òdì òkè ò mọ̀ bí mo ṣe mọ̀ ẹ́ láti irun orí dé ìkọ́nú ẹsẹ̀ ni mo mọ odò subject tí wọ́n ń kọ yín kí ni wọ́n ń kọ yín táwa ò tí ì kàrí o jẹ́ ká wọlé. àrùn ò dẹ̀ ṣe sùúrù òun yẹ òun jù èmi gan bí mo ṣe wá yìí mo fẹ́ wá fẹ̀mí ìmoore wọn ni àmọ́ ká tó máa ti tùǹgbà bọ́ sólù wọ́n gbé English fún wa o English. Eh, English. Òun ló òun ló simple jù. Eh? Kò síṣẹ́ táwa ọmọ. Wò ó <laughs> jẹ́ ká wọlé ká kọ́kọ́ ṣe part one. Tá a bá ṣe part one tán, a ṣètò wa padà wá ṣe part two. Ẹ eh, o àní wọ́n gbé English fún wa, ajá ṣe English mọ̀. Bó o wà ní part one. Jẹ́ ká wọlé. Eh? Ẹ kí ló wà ṣe àkíyèsí ká bá ti wù ẹni kó mú wọ́n ṣáà fún mi lówó tèmi títà ni. mélòó mo fẹ́ mú inú ilé nígbà tí ìsòǹjẹ àjẹyó. ẹjọ́ rẹ̀ pọ̀ mú yọ ọ̀mù kọ́ fún mi lówó mi títà ni. ṣé bẹ́ẹ̀ mi àtẹ́jọ́ dúró ní àyìn ní tajọ́ ń tajà. ṣé mo gbọ́ ọlọ́mọ ọ̀dọ́ ni. Hmm. ọmọ ti kékeré ó gbégbá ara rẹ̀ ó sọ rẹ̀ di òsí pàlàbà sí pàbò pàbò ó wá dán máa jítọ títí káàkiri ó faṣọ léwèé bu rọ́bìṣì mọ́lẹ̀. ṣé wọn náà mọ ni. nẹ́yìn o tí mi wọ́n bá délé ọkọ kí ló tún fẹ́ kù bẹ́ẹ̀ mọ́. ọmọ ṣe ń tiẹ̀ ilé ìtókù náà lọkọ rẹ̀ ó mọ ẹran àbíwọ náà ti dájọ́ bẹ́ẹ̀. èmi ah. ọlọ́mọ jẹ́ ẹlẹ́dàá mi kọ̀ ìyìn lè bírú ẹ̀ lọ́mọdé wípé ìfẹ́ lọ́mọ lẹ́yìn o ṣéyàn gbọ́dọ̀ bá irú yẹn rìn láàrin ìlú kéèyàn mọ́ dẹlẹ́yà lọ́jọ́ kejì. Hmm. dákun ṣe sọ pé ó ní bàbá ni èmi bàbá rẹ̀ ń wò táyé rẹ̀ fi polúkú mu sùn báwọn. ẹ mọ wele amúkan ẹrù ẹ wọ hmm. olókè ló wo òwò sálẹ̀ àròkó ti bàjẹ́ wá látẹ̀dẹ̀ hmm. ìyálépèlépè ìtàn gbé lọ́dọ̀ ẹ̀ ìyẹn èpè ló ń ṣẹ́ káàkiri ìlú bàbá wọn ó gbé sájò bó làwọn ọmọ òṣèlú mọ bófò káàkiri ìlú kí ló rò pé ó fẹ́ gbẹ̀yìn ayé wọn ọ̀nà mẹ́ta wọn mọ̀ ti sí èrè mọ̀ nù. Ah! ó tiẹ̀ ti yan re. elédùà wọ́n dá mi sírù ìdílé òun kàkà tó fi dá mi sírù ìdílé òun kọ́ ya apá mi kú yányẹ́. wo ó tiẹ̀ ti yan re ń tiẹ̀ eh. àwọn ló mọ̀. mọ̀ tú ẹnu mọ̀ tú ẹnu ọlọ́mọdé oníjẹ̀dì. mélòó ni wọ́n ẹ lè fọgbọ́n orí yẹn ẹ lè fi yàn mí jẹ. kí láwọn fọjọ́ orí ṣe tí ẹ̀gbọ́n ah, a ṣe ṣe nìyẹn bá a ṣe máa yanjú ẹ̀ nìyẹn. orí rẹ ni orí rẹ lè ṣe oríire ò sí ẹ̀ ń lẹ́kọ̀ọ́ mọ́rùn lé mi lẹ́nu wípé kí n jáde ẹ̀yìn kùlé kí n wọlé ẹ ṣòfò ni. ẹ̀yin abẹ́yìn lẹ́lẹ̀ kò mórù lé mi. ẹ bá rẹ ni ọlẹ́ kò mórù lé mi. ẹ lè mọ̀ ọ́n ngbà jẹ́ pé olórí bùkàn náà ni ẹ ṣe mọ̀ ọ́n. adélódé tí wọ́n fi abẹ́fẹ́ ṣòfò dànù ni mò ń sọ̀rọ̀ ẹ tún sọ̀rọ̀ abẹ́ bàbá ti ṣòfò ni. Ah. etí ètò nàró bí etí ehoro ẹ̀kẹ́ ìdádúró bí ilé oloshi olori olórí burúkú ọmọ tí ìyá rẹ̀ ọ̀fẹ́ jèrè ẹ̀kọ́ ya ìyá rẹ̀ tẹ̀lé jèrè ẹ̀ mọ̀mọ́ bẹ́ẹ̀ bó ti ṣòfò na wọn ní kì í san fẹsẹ̀ kì í wú ọ̀fọ̀wọ̀ kókó ojú odò ẹ̀ nísinmi ìyá yóò nísinmi kò ko ni forí léṣù ká ń bi ọ́ wà o. ìyá lepe lepe bí ìbá ṣe pé olórí mi. Ah. àti olórí ibú ire o. màmá kí tẹ̀ ń ṣe pé abiyamọ ń ṣe pé dábìyamọ ni. ẹ mà ń lẹ́ o àǹtí ẹlẹ́ẹ̀kẹ́ adúdú torítorí má fi lọ̀ mí ń dá sí ojúgun lẹ́bẹ̀ẹ́ tí kí n mú ẹ lọ̀ yín o kí ni mo fi lọ̀ yín o alára alára òròhun olókù àìsàn okú àìwo ṣé ìmọ̀ ń bá wí àbẹ́fẹ́ ṣòfò ni ìyá ní pè ní pè ẹ̀rí nǹkan tàbí rí ń wọ̀gọ́ olóṣì yín ń pòkó ẹ̀kẹ́ kò gbé òun kò tó dànù yín ní bí lẹ́bẹ̀ẹ́ kínní ń olórí burúkú sẹ́rí o sẹ́rí báyìí o jẹ́jẹ́ mi mọ̀ lọ́wọ́ òbí wọn lọ́rọ̀ wọn fẹ́ ṣòfò ẹjọ́ fẹ́ ṣòfò dànù ní sẹ́ẹ̀ òfò lómi ẹ̀fọ́ ṣe wọ́n ní kì í san fẹsẹ̀ kì í wọ́ fọwọ́ kó kojú odò ní nísìmí ìyá yóò ní forí lẹ́sùn kábíyá wà o òfò òfò òfò lẹ́jẹ̀. ta ni sọ̀rọ̀ kó tàwọn bọ́ta sí mi ẹ̀rí yíyan ó dẹkun àṣẹ olórí ibú òfò lẹ́jẹ̀. ọmọdé bòrò kò bójú ẹ̀yìn òòjọ́ kan lolúwerè mú ni. ọmọ ni And again who is this woman. Ah, àjọ wa ni ẹni tó dún jẹrẹ nínú hmm. tọkọlù. ẹ pọ̀ tó báyẹn ni. Ah, ah, ẹ má bà ọmọ burúkú ọ̀rẹ́ mi máa lọ àwọn ará mi máa rọra. ẹyà wá nǹkan ṣe sí ọ̀rọ̀ jẹ́bẹ̀ àmọ́ tó yá ṣe. alàgbà gẹ́gẹ́ bí àlàyé tí mo ti sọ fún yín school authority máa ṣèwádìí èyí tó tọ́ àti tó yẹ fún ọmọ tó sanwó aṣọ báyìí ṣòro a máa find out ṣẹgbọ́ ẹ má bínú. ọ̀gá léwe gbogbo ìwádìí tó bá yẹ kẹ́ wá òun ni kẹ́ ẹ wá hmm. kẹ́ ẹ sọ fún ọmọ yín dáadáa ilé máa fi ògùn ojú gbin ilá gbin ìrèké gbin ata gbin ìbẹ́pẹ́ kọ́ máa láì lẹ́kọ̀ọ́ kan láti iléèwé yín kọ́ máa bọ̀ gbà jẹ́ ah ọ̀rẹ́ mi ẹ wo amọ̀ tó yá sí ọ̀gá léwe akànnì akọ́ fi tó ẹ̀yìn aláṣẹ létí ni. alàgbà mo ti ṣàlàyé fún yín a máa ṣèwádìí. torí n tí ojú ti rí lónìí. jà <laughs> lọ ẹ dúró owó oúnjẹ tèmi wá dà. Ah, ah, madam ṣé ìgbọ́n tá à ń sọ ni. kí ni à ń sọ. ẹ gbà ẹ fi sọ oúnjẹ yín. ẹ wo ẹ lè lọ. Ah, èmi náà gbowó tèmi. madame ẹni ah, sùúrù. ìgbowó mi náà yín. ẹ wo ọwọ́ gbèsè ni ọwọ́ kọ́múlélàntà ni ìgbowó mi náà yín. ẹni sùúrù ẹ̀yin lẹ sọ o. ẹ jẹ́ wọnú kí n fún yín lówó ẹni sùúrù ẹni sùúrù. ẹ dúró náà ẹni sùúrù. ẹ ẹ nsọ ẹ nsọ nulẹ ẹni sùúrù. adé ẹ nsọ. ìyá ọyá ẹ nsọ. bóyá àwọn ọmọ olórí púpọ̀ àwọn ọmọ ìlú bóyá ọmọ ìlú wà nù. dókítà dókítà ẹ wá ẹ wá ẹ wá ẹ wá is the problem kí ló ṣẹlẹ̀. sá sá kí ló dé. patience tó wà ní ward four yẹn nígbà tí mò ń ṣe rally round kiri nígbà tí màá dọ́dọ̀ ẹ̀ ṣe ló ranjú báyìí bó ṣe ranjú ló ran mú ló ń gbóná ee ló gbóná ya ló nà wọ̀n ló nà wọ̀n. Ah, dókítà nígbà tí mo wá bì lọ́ọ́ ìpè kí ló ṣe ah, nígbà tó bá dá mi lóhùn ṣe ló rẹ́rìn dókítà ó rẹ́rìn. are you sure of what you are saying? ṣe náà sọ yìí ó dá ẹ lójú. ó dá mi lójú dókítà mi ò parọ́ ó dá mi lójú. lọ sí dispensary room get CQ one ham pretin one ham one by mi lọ́dọ̀ ẹ̀. kí ló pe CQ wa. CQ injection rí gbọ́n kí ni ká máa kọ́ ẹ ní. ah really mi pé nọ́ọ̀sì alábẹ́rẹ́ <laughs> abẹ́rẹ́ lè ní ìjàre. ó yá èsì kejì á lọ. Doctor, mo ti gbé dé. Okay, uh, fa fọ́ọ̀mù fún mi bẹ́ẹ̀. ṣe ìrànjú rẹ dọ́tọ̀. fà tó fà fún mi jọ. Come now. Mo gbọ́dọ̀ bọ̀. ó díẹ̀ díẹ̀ ni o. where, wait, where is the glove? Ah. Ẹ ní kí n mú wá. Kò kàn mí lọ́wọ́, kò kàn mí lọ́wọ́. Kí ni mo ní kó o fà kí ló fà yìí? Ah, ẹ má bínú dọ́kítọ̀, kò tí ì pẹ́ àbí ẹ jẹ́ sáré fi sí i, ó sì pọ̀, ó sì pọ̀ bíbá. mo ní kó fà nìyí? Eh, ó ní. Kí ni mo ní kó fà? Ẹ̀sìnké rèé, ẹ̀sìnké ni, ẹ̀sìnké lẹ́ni kí n fa. Ah. Mo ní kó fa chloroquine hydrocotin ló fà fún mi yìí náà. Ah, dókítà eh, kò dáa kí nọ́ọ̀sì máa sọ pé dókítà ń parọ́ eh, eh, nǹkan tẹ́ ní kí n fà kọ́ nìyẹn queen ah, queen kọ́ ah, queen bíi ti báwo nígbà tí ò kì í ṣe king ẹ̀sìnkẹ́ ni mo fà ok ẹ jẹ ẹ jẹ mú síkírù. kọ́mi kọ́mi kọ́mi. ẹ wo síkírù rèé síkírù lélẹ́yìn. gbàlọ́ mi gbàlọ́ mi ṣé o fẹ́ pa patient sí mi lọ́rùn ni o fẹ́ kí n dáràn ìjọba dókítọ̀ bá patience bíi ti bá wo olùwòsàn ni nọ́ọ̀sì jẹ́ bẹ́ẹ̀ olùwòsàn náà ni dókítọ̀ jẹ́ mo fẹ́ wò ó sàn ni. àbí. this is becoming too much. ní ọjọ́ kìíní àná tí wọ́n mú tí wọ́n mú yín wá síbí influence ti chief lawo mọ́ ẹ lára a ní kí wọ́n a ní aṣọ auxiliary nurse ló yẹ kẹ́ máa wọ̀ wá. àwọn white garment yẹn lẹ́ ń pariwo torí kí wọ́n bá máa rí yín fín. adẹ̀wò ti tó yí chief mọ́ ẹ lára ní kò yẹ ká gbà á it's unethical. Sẹ̀lẹ́ kọ́ ní bíbá yìí Sẹ̀lẹ́ ló ń wọ gámẹ́ǹtì ẹ wo dókítà ẹ̀yin náà ẹ wo náà ìyàwó gbajúmọ̀ ni mí nǹkan tó bá yẹ ni ló yẹ kó máa yẹ ni ah, ah, òsílárì bíi bò ah, èmi ò lè jẹ́ òsílárì nọ́ọ̀sì nọ́ọ̀sì ni mí mi ò kì í ṣe òsílárì ọlọ́ọ̀ni jẹ́ kí n ríjà òsílárì òsílárì. ìmọ̀ mélòó ló mọ̀. mo mọ púpọ̀ mo mọ nǹkan tó ní kí n mú àlele yìí. ó yọ lára rẹ ó yọ lára rẹ ya get out get out. bọ́sítà fún ìjọ ewúrẹ́ ìdá wò lèyí tó tí mo bá sí bí. bóyá àwọn lèlè ẹ wò ó ẹsìkè síkírù lèlè. máa tọ ọlọ́pàá fún yín máa tọ ọlọ́pàá fún yín máa lẹ́kọ̀ọ́ máa mẹ́sọ̀ fún pé chief ẹ kúrò bí fún mi jọ ẹ bí tẹ̀lé ẹ̀yà ẹ gbẹ kúrò bí. Ah! Kúrò fún mo ṣì gbà mo ṣì gbà mo mọ̀ mo ti ṣì gbà báyìí. nọ́ọ̀sì títí. Oto, oto bàbá onímọ̀rẹ́dì wọ́n di, gbà yí ọmọ rẹ ọmọ ọmọ rẹ ọmọ rẹ ohun ọmọ mi ò tó má fi gbọ̀ngàn pa ó àfàgùn kẹ́yìn àparò ohun ojú wa lójú rí ọ̀hún. alájẹjú ni bàbá onímọ̀rẹ́dì wọ́n ti gbà yí ẹ̀hún ọmọ jù ẹbí ọmọ ẹbí ọmọ ẹbí. àkìlógo afagokẹ ìyàpàrọ ojú àròjù rí ọ. ọbẹ̀ ọbẹ̀ ti. bàbá oníbúrẹ́dì. iṣẹ́ náà lásàásì wọ́n fi àbí. ẹ̀rọ ọjọ́ láì sí. ọba tẹ̀gbẹ́ dé o ọba tẹ̀gbẹ́ wọ́n bínú sí ọ wọ́n bínú sí ọ wọ́n bínú sí ọ. gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ. Má lọ mú. Ohun ọwọ́ mi ò tó, má fi gọ̀ọ̀gọ̀ fá o. Dúró. Dúró sọmọ. Dúró. Ah. <laughs> Dúró gbà tiẹ̀ dúró. wo wo wo wo kì í bínú kì í bínú ọmọ àlèyàn nífa o mo ní ọmọkùnrin mi ń dúró mọ́ bó jẹ́ sọmọ ló mi. o ṣe àmúra kankan bíi pé bóyá nǹkan kankan náà ló ń múra kankan sí àá àti bó jẹ́ sọmọ àti dúró sọmọ ṣé òkè mèrè náà méjèèjì ni a sì mọ irú yín o àwọn èmèrè irú ti yín ẹrú àwọn èmèrè tí wọn wá látòrí àtàní tó jẹ pàkì sá nǹkan èmèrè orí àkìtàn tó yẹ pé ẹlòmíì ó ti wáyé bí ẹ̀mẹjọ bí ẹ̀mẹsàn bí ẹ̀mẹwàá kó tó wá dólẹ̀ kan. iyún èmi Ah, wo mo tiẹ̀ ń bínú gan ni ah, mò ń bínú mò ń bínú ọ̀dà tẹ́mi bá jábì kú mo lọ lẹ́ẹ̀kínní ẹ̀kẹsàn-án ìwọ náà ti gbogbo ayé kú ń pè ní ìlàyìlà bá a ṣe bá tá ń pè ọ̀nù èmi àmọ́ bí wọ́n ti lọ bu nǹkan sí ọlẹ́ẹ̀kẹ́ wo ibi abadé yìí kó kálukú ọmọ jókòó ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní ìyìn tí ẹ̀ ṣe mọ́. ọmọ rẹ sọ ṣe jóná tí ẹja amúrọ̀kùnbí èyí ń èyí ń awẹ́wà ọ̀tọ̀ ni jóná ṣé torí pé àti bóńléńlé níjò níì náà ló ti wá fa tó wá kọ̀yìn sí mi tó ṣe bí ẹni pé bóyá èmi àti olè jọ sọ̀rẹ́ mọ́. èmi àti ọ̀sọ̀ rẹ̀ mọ́. Ah, ah. èmi máa ń fojú wù ọ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ mi pé ah, èmi àti la o ayára wa o gbígbìn bá fà ìkara wọn àtẹ̀lé ni o nífẹ̀ẹ́ mi pínpín. nítorí kíni nítorí kíni lórí kíni ṣé torí ṣé nígbà tó wà lórí igi ta ta ta ta ta lọ bi ta lọ tọ wà lórí igi ṣebí mọ ń sa mò ń pàṣà mọ fún ọ ṣebí wà lọ gbọ́ ọsọpọ ògbórin mi ni. láì ṣe kọ́nítìn láì ṣe wàṣẹ́yìndé tí mo ti sọ fún ọ pé. ó yẹ ká ní fura bàbá ń sàlẹ̀ ẹni lọ ó yẹ ká ní fura bàbá ń sàlẹ̀ ẹni lọ à ń sàlẹ̀ títí bàbá dé kọ̀nà ká fura bàbá ń sàlẹ̀ títí ò bàdé kọ̀nà ká fura. ó yẹ ká nífura bàbá ń sàlẹ̀ ẹni lọ ọmọjú. Saoti Arewa hmm? òun rẹ dùn gan. ọmọjú jọ Saoti Arewa ní sátiri mo sọ fún ọmọ lọ sọjí ọsọjí yé mọ sun o kọgbà kọjẹ hmm. orin Yusuf Ọlátúnjí nù o Yusuf Ọlátúnjí ni wọn kọ fún ọ. wo kọjá ìlà ọmọ wúrà a ní kò tiẹ̀ wá ṣe mọ́ níjọ́ kìíní àná èmi nìkan mọ́ mọ́ jẹ. tí wọ́n nà gan ni. wọ́n nà mí jù. wọ́n nà gidi. gan ni má bínú gba àná má bínú. bínú má bínú wa lè ran ìyá tí mo ti jẹ. má bínú bàbá gbàgbé ọ̀rọ̀ àná sáré nìkan bá ṣeré ni ọmọ kankan kún jù ọmọ kankan kún jù ọmọ jẹ́ pé wọ́n mímí náà bí tá a ti lọ tá a ti dóko wá jẹ́ wá rí wọn nìmí náà rí ni ṣé nígbà tí wọ́n yà wá bá òlélẹ̀ iná wa ló ti ayẹ kọ ọkọ àmọ́ yàrí láyàrí délẹ̀ àní ọmọ bínú má bínú. ọ̀dà wọn náà wà gbọ́ nígbà tá hmm. ni ìwọ ló kò bá mímọ tẹ lọ́rọ̀ ẹ ńlọ fàyà tó ń jẹ mí. àyàn mọ̀mọ́ dọ́rọ̀ padà sẹ́yìn mọ̀ yíyún ti lọ́ọ́ ti lọ́nu jẹ́ ká wá ọ̀nà míì pọ̀n ọ̀dà torí igi ọ̀bọ sínú ọ̀nà bó ló tún kùtà àtún rìn sí tí gbogbo ẹ̀ ó fi jọra wọn jẹ́ àmọ̀ yíhun. ìwà títa ni. ní àti ẹ náà ni. àyírọ ó ń gbó ti dágbọ́ ẹ̀ méjì. mọ̀mọ́ dọ́ọ̀lù ara rẹ̀ mọ̀mọ́ dọ́ọ̀lù ara rẹ̀ ó mọ̀ dùn mí mọ̀ dùn mí o mọ̀mọ́ dọ́ọ̀lù ara rẹ̀ o tí kan bọ̀ tí kan bá bọ́ sí kan bọ̀ sí o ọ̀nà kí mi wà tẹ́mi ti làálẹ̀ tó jẹ́ pé orí mi ń gba ye ń gba ye. mo máa ronú gan kò sí ronú mi èlò ọ̀nà méjì bí o ṣe pé fèmi àti ẹnìkan wàhálà rẹ mò ń bá kiri o wàhálà rẹ mò ń bá kiri o. ọ̀rọ̀ tèmi àbọ̀rọ̀ ara rẹ ẹ jọ Joseph alala ewo ilẹ̀ tó ti rò dé báyìí. mo mo ronú lọ kínní Banana Island. Banana Island irọ́ Victoria Island ni. àlọ́ àní àní ò ní fura bí ti wulẹ̀ kọ́ mọ́ ṣé nígbà tí mo sọ pé Banana Island ń o rò pé kò ní mò ń sọ ìwọ Victoria Island ni Victoria Island ní Lẹ́kì ni sọ ọmọ tí wọ́n ń pè Banana Island tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè Banana Island Banana Island tí wọ́n ń talẹ̀ ní ọ̀wọ́n lọ́wọ́n ń bẹ̀ tí àwọn yẹn ń kó lọ́bẹ̀ tí wọ́n ń kó lọ́bẹ̀ báwa gan bá rówó nílùú wa kíní igbó ọ̀gẹ̀dẹ̀ wa a lè sọ di Banana Island o. a jẹ́ pé Victoria Island náà omi pọ̀ ń bẹ̀ ni. èmi ò mọ ti Victoria. àti Banana Island o àti igbó ọ̀gẹ̀dẹ̀ yìí ti ẹ̀ lọ́ọ̀bì kankan mọ́ ah ti do eléyìí tó báyìí. mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ mọ̀ ṣe tó bá ti délẹ̀ ó ti délẹ̀ nu àti gbà pé àtẹ ní ilé ìta lọ́nu èmi ìta tún fẹ́ lọ yìí kọ́ ló ń jẹ́ kí kárí nǹkan mú bọ̀. tí bá ti ṣe pé èèyàn ò rí èèyàn kankan bá nìkan náà nílùú bíi àwa yìí sẹ́mi àti ẹ̀ láàjọ máa rìn. kí ló wà lè yí. wò ó wò ó ah, ìyá àgbà ń bẹ ní. ìyá ń bẹ ní. ìyá lọ ẹ màmá wà ní. ọmọ tó ṣe é fi hàn gan tá ọmọ àrí. mami tóbi. ọmọ àrí ayọ̀ o ní ká máa. olówó orí mi alẹ́ ló mi. sá máa ń bọ̀ báyìí ah. máa ń bọ̀ báyìí. Eh. ṣé kò sí. kò sí kó lè dáa náà lọkọ. ọkọ ẹ̀ ṣé kò sí. kò sí kó lè dáa yín ah, wọ́n ní ká fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ìmọ̀ àmàyé dáa níjó ni mo lọ sí ọ́fíìsì ọ̀rẹ́ mi kan mo rí kinní kan bẹ́ẹ̀ téèyàn bá fi ìṣẹ̀kọ́ ó dà púpọ̀ jù ọmọbìnrin yẹn ọ̀gá ni ó jókòó ní ọ́fíìsì rẹ̀ ó wá wá kinní kan wọ́n ti ṣe mutẹ̀lera tó lóyìnbó fún ẹ ó dẹ̀ gbé sí apá kan báyìí ó dẹ̀ ń bá sẹ̀rẹ̀ lọ ọmọ rẹ̀ náà sì tàṣẹ wáíwáíwáí báyìí mo wá wù ọ́ báyìí mo ní ah, ah, irú èyí náà ó yẹ kí ìyàwó mi ò lè ṣerú rẹ̀ lóòótọ́ ọ̀gá lòun ọmọ sẹ́niwọ̀ ṣùgbọ́n ọmọọṣẹ́ náà lè ṣe ibi tó ti kọ́ṣẹ́ ó ti gbé kínní ẹ̀ lọ ó gbọmọ ẹ̀ sápá kan bẹ̀ bó bá kọ́ṣẹ́ ẹni tẹ́ ń ṣe díẹ̀ ó lọ tọ́jú ọmọ rẹ ẹbẹ̀ nu ẹni tẹ́ ń kọ́ṣẹ́ ẹ bá fẹ́ gábẹ́rẹ́ náà lẹ́ wọ̀n ó sì lọ tọ́jú ọmọ rẹ torí pé kí wọ́n dínà ní ojoojúmọ́ ó ti wá sùn mí I'm tired of that. àbẹ̀sẹ̀ a máa gbọ́ ó máa kọrin alásàlá tó fún ọmọ bá a rí káàrẹ̀ orí kí ni gbogbo èèyàn èmi sì rèé bí a ti ń pè mí bí iṣẹ́ ni ọmọ yẹn ọmọ sunkún ah, mi ò mọ mo ti fẹ́ ṣera mi. ayé le o ìbò sí o. ayé wo ló ń le. ayé le chief chief ṣé ọmọ tí mo gbé fún yín ó ti hmm. jẹ́ bí iṣẹ́ fún yín. Ah, kí ló ń sọ yìí. ẹ lè pàṣẹ fọmọ fún wákàtí díẹ̀ tí mo fi lọ ń kọ́ṣẹ́ wákàtí mẹ́fà sí méje. wákàtí díẹ̀ ní méje ọmọ n tí o ti kọjá lọ́fíìsì pẹ̀lú iṣẹ́ búrẹ́dì tàǹtì. ṣèbí ṣe bẹ́ẹ̀ ní ẹni tó ẹni tó ń kí náà máa ń pè é mọ́níjà ń bẹ̀ ṣe mọ́níjà wà ń bẹ̀. kò dàbí kí n wà ń bẹ̀. Ah, ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ chief ṣé rí ibi tọ́rọ̀ wa gbé dúró yìí máa ṣe ẹ mọ bá mi pàṣẹ fọmọ ni torí èmi ò lè gbọmọ lọ síbi iṣẹ́ ah, ah, ohun tí ò bójú mu ni ṣé tí n bá gbọmọ lọ síbi iṣẹ́ ń sìn ibi tèmi ti ń ṣiṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tọmọ bá lọ mu kẹ́míkà nǹkan. àṣọ ah, ti ń ra ọmọ wo ni ó mu kẹ́míkà. ó lè mú. wọ́n fọ kẹ́míkà sọ́fíìsì wọn bẹ́ẹ̀ ni. ó wà lọ́fíìsì tọ́jọ́ bọ̀ tiẹ̀ ní àmọ́ ọmọ mi kẹ́míkà. àwọn ilé kan fi ń fọ tọ́lẹ̀tì tán fi ń ṣe gbogbo kìnìyẹn tó bá lọ mi nídùn nǹkan Ah, ah. Eh, bẹ́ẹ̀ ni èsì àtìgbà abẹ́rẹ́ mi lójú ẹ̀ ó lè gbé mi ọdọ ọmọ mélòó ti mi abẹ́rẹ́. Ah, ọmọ ọmọ tí ọmọ kan gbé wá síbi iṣẹ́ lọ́jọ́ sí iṣẹ́ ọmọ kan tó ṣe ṣe ló gún ra ẹ̀ lábẹ́rẹ́ mm-hmm. abẹ́rẹ́ tó máa ń gún wèrè ṣe ló gún ra ẹ̀. mo tẹ ẹ̀dùnkẹ́ tó sọ pé mi. iye ò mọ̀ wípé tí n bá kọ́ iṣẹ́ tí n bá yege ń díẹ̀ tí mo dẹ̀ máa yege tèmi àti yín ta bá ń rìn lọ lójú títì ṣé yóò máa pé ìwúrí ni wọ́n máa sọ wípé ah ọkọ̀ nọ́ọ̀sì ló ọkọ nọọsì ló lọ wájú yìí. Oh. Ah, ọkọ nọọsì wọn fi ń gba wọn fi ń gbowó báńkì ni wọn bá wá sí dókítà ńkọ́ ah. kí ni aṣọ ń pọkọ dókítà ń gba nọọsì sẹbi èmi lọkọ eh, o eh. kí ni mo fẹ́ sọ tó o bá di dókítà. ẹ mọ̀ wípé nọ́ọ̀sì lè di dókítà lọ́la ni ẹ wo ẹ bá mi máa tọ́jú ẹ ebi ò lè gbé lọ síbi iṣẹ́ o ah. kò jọ kò jọ kò jọ rárá. Hmm. ṣé mo ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ ọmọ tí mo fẹ́ ni lọ́ba ń tọ́jú oúnjẹ tó máa jẹ. oúnjẹ kò pẹ́ tí mo wọlé jìrò hmm. ó ti rẹ̀ mí. ọ̀rẹ́ o. Ah, ah, ṣebí mò ń sọ fún yín látijọ́ yìí pé ká gba kúùkù tó o máa so oúnjẹ fún wa ṣe bẹ́ẹ̀ gbọ́ ni ah, ẹ wo obìnrin yóò wá yóò ṣí o èmi ò wáyé ọmọ ọ̀dọ́ o ó ti rẹ̀ mí ṣe é jẹ búrẹ́dì ẹ kàgbà kú ṣífù ṣe máa jẹ búrẹ́dì kàgbà ńlá ẹ dáhùn ṣe máa jẹ búrẹ́dì ibà yìí gbé wá owó àbélébù àjẹmọ́ ìyàwó ní tíátà mi. ẹ wo mọ́ní ju ti mo wà lọ́la ẹ bá mi tọ́jú ọmọ ọ̀já yìí fi ọ̀já lẹ̀ fún mi tó bá ti kígbe jù tó bá ti pariwo jù ẹ ṣàṣọ sẹ́yìn bó mo ṣe máa ń pàṣẹ fún tẹ́ bá mi pa. kì í ṣẹjọ́ ẹ kì í ṣẹjọ́ ẹ mímọ bá ọ jẹ mímọ bá ọ jẹ bí mi náà sọ̀rọ̀ àgbọ̀ màdúrà eh, ọbẹ̀ orin wákàtí mo ti kọ́ pẹ́ àbí. àtúngbèdè o ayé ẹ wá wòran. ìfẹ́ máa lọ ẹ eh, máa lọ ṣé ó mú mi lọ dání ni àbọ̀ ọmọ bíi o ti mówó. n ti lówó bẹ́ẹ̀ bẹ̀tà nìkan ni mo rí bẹ́ẹ̀. kí ló pè bẹ́tà ṣé ọ̀fẹ́ káyé ẹ̀ bẹ́tà ni mo eh, bí ọ léèrè ọ̀fẹ́ káyé ẹ̀ bẹ́tà ọmọ pé òwe nu ẹni ọba fẹ́ káyé òun bẹ́tà ẹni tí ọba wá fẹ́ o kó fi kọ́ bá ń fi bẹ́tà mi bẹ̀ mo nẹ́nu mo sì fẹ́ káyé tèmi bẹ́tà ayé tiẹ̀ wá lè dàrú èmi ò mọ̀ bí ọba tó jẹ́ lọ jalè fún ọ. Ah, ah, àbí àwọn kìnnì burúkú yìí tẹ́sẹ̀ kẹ́jẹ̀jẹ̀jẹ̀ bí iléeṣẹ́ rédíò ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ́. ee wọn lọ jalè fún ọ ni. Hmm. ẹyẹ fẹ́ fò. Ah. yóò lọ dé lẹ́yẹ. Ah, ah. mo ń lọ léèwé ni. Eh, èmi ò kó sí òwú dùn <laughs> aṣọ léèwé rẹ dà. sẹ́rí nílé ìwé wa aṣọ ìbílẹ̀ náà ní ká wọ̀ wá ní ọ̀sẹ̀ yìí à ń ṣe nǹkan torí pé ìpele tàwa lọ́kàn la fi wọrú ilé ọbádọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọ̀kan ìpele àwọn mọ̀rẹ́ni kejì. kì í ṣe ìgbà kan náà lẹ máa ń ṣe. àìrọ ó yàtọ̀ síra wọn. Ah, kọ́ wá lè pé lọ bí gbèrí mi ó yẹ kó ti sọ fún mi ìbá ti kó lọ ilẹ̀kẹ̀ tọwọ́ méjèèjì àti tọrùn ó gbé sí kí wọ́n lè mọ̀ pé ọmọ èèyàn ńlá kọ́ lè mọ̀ páwà náà gidi. Ah. ẹ ṣe mọ́ mi. ó tẹ̀ jẹ́ pé òṣòrí ibú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ tún pè mí. ẹ orí ibú mò ń wí wọn ò pè ọ́. orí nǹkan olórí kòdòrùn kòdòrùn olórí kórì. níbo ni irú èyí ti wá ta ló lè sọ ẹni ọ̀rọ̀ ọ̀hún bá yé kó dákun kó wá o ẹ̀wọ̀n kó má jẹ́ jìyà ẹ̀ṣẹ̀ ní. Um, but doctor mo off lady ẹni ni off day mi mo ti gbọ́ mo ti gbọ́ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. ẹ dálì. kí ló ṣẹlẹ̀. ọkọ ẹ. kí ló ṣẹlẹ̀. Ah, ẹ wo dádì tóbi hmm? wọ́n pè mí láti ibi iṣẹ́ ń sìn wọ́n ní kí n máa bọ̀ tó ní ọ̀fù má má ṣe ṣe pẹ̀lú eh, tí mo ní èmi ẹ àjọ máa wà nílé lónìí. Eh, èmi náà mọ bẹ́ẹ̀ mi gan fẹ́ fara tì yín nu ilé mo fẹ́ fara mọ́ yín mo fẹ́ ká ṣe gbogbo kiri. ó ní mo ránṣẹ́ eh, ọ̀rá yìí wá. dókítà pè mí sí i wọ́n la fẹ́ ṣe sarah lọ hospital wọ́n dẹ̀ ní mo láti wà ń bẹ̀. mi jẹ́ sarah ah, sarah nǹkan wá oh, ní. sọ fún pé òun ráyè o tọ́ bá lọ gbọ́mọ ẹ̀ lọ́tọ̀ máa lọ gbà náà kí n gbé ìtàlí lọ ó sùn lọ́wọ́. tó bá ti jí lẹ́bẹ̀ẹ́ sí ní pàṣẹ fún mi. lọ gbé nǹkan ẹ̀ o kẹ́ni ó ní ọ̀fọ̀ òní tó ní ọ̀fọ̀ mo ní yóò dùn ó lé mi sáré fẹ́ lọ bí iṣẹ́ ó tó ní máa gbọ́ gbọ́ ọmọdé àbí irú wọ̀ sí wo ni gbọ́mọ ẹ lọ́wọ́ o kọ́ ọ gbọ́mọ ẹ lọ́wọ́ ni ọmọ kan sí mi láyà ní ìsìn wọn ò sì mọ jẹkún lọ́ọ̀dì ẹ̀ òní tó lù sẹ́ẹ̀rí mi ọ̀dà ṣe bó ti pẹ̀pà. ẹgbẹ́ ìgbà tó ti lọ. ẹ ẹ wọ́n mi rí má fi gángan fa o apagùn lẹ́yìn àparò òun níbi tí mo tún gbèdé o ayé ẹ wá wòran. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ èrè aládùn. bó jẹ́ sọmọ. ó kọ́ ni lọ́gbọ́n ó tún fún ni lóye. bó jẹ́ sọmọ. ó ńlá ni lọ́yẹ̀ pẹ̀lú ẹ̀rín. Ah. ẹ̀kúṣẹ́. olùkọ́ ọmọ mi tíṣà ọmọ mi mo máa rí yín. ẹ wo màmá it's not proper for any student láti wọ mọ́fìtì wá sí ilé ìwé especially during school hours àbí a lè torí pọ́nmọ́ má sunkún ká wá yọjú lé lọ́wọ́ kò pọ́síbù. tíṣà ọmọ mi ẹ̀yin yorùbá tẹ sọ kẹ́yìn o ó yé mi o ṣùgbọ́n gbogbo fìrìfìntìn àá èdè elédè àti fi gbàgbé yorùbá wa èmi ọgbọ́. màmá kí ló dé tí ẹ gbà fún bójẹ́ sọmọ láti wọlú aṣọ yẹn wá sí iléèwé àti ilẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. ẹ máa wò ó ìgbà mi èèyàn máa wo nǹkan mi yìí pé ah, kí ni yìí dá àbẹ́yẹ ọ̀dà bí n bá wà mọ̀ paṣọ tọ́wọ̀ wà wọn ọ̀dà ni wọn ò pè kọ́ bọ́ọ̀nù ilé kó mú tẹ́lẹ̀ àpótí rẹ̀ ẹ̀rí tí mo tún bá filẹ̀ kẹ́ lé. màmá ohun tí mò ń gbìyànjú àti sọ fún nǹkan nìyẹn bó bẹ́ẹ̀ aṣọ kan dà àbí kò dà ìjọba ti ṣètò aṣọ tó yẹ kí àwọn ọmọ máa wọ̀ wá sí iléèwé torí tí wọn bá dá ọ̀ràn sí ibì kan tàbí ibì kejì láti lè fi dá wọn mọ̀. ṣé wàá rí eh, bóyá ajẹ́sọmọ àbí kí ni wọ́n ní wọ́n sọ. So ohun tó sọ fún mi ni wípé ohun táwọn ń ṣe ní sùkú àwọn òní làṣẹ kágbá wípé aṣọ tó bá wà wọn làwọn lè ló jẹ́ ń filẹ̀ kẹ́lẹ́. màmá irọ́ tó jìnnà sóòótọ́ ni o irọ́ ló pa o. ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni bó jẹ́ sọmọ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi méjì àbí mẹ́ta wọ́n lọ sí oko olóko láti lọ jalè. aṣọ ọrùn ẹ̀ ló jẹ́ ká dá mọ̀ yìí pé òun ló wùwà ọ̀daràn yẹn ni wọ́n á mú fún wa ní ilé ìwé. ẹ gbà mí pè ní. bóyá ajẹ́ sọ ọmọ ah, ah, inú máa jẹ o èmi lọ parọ́ fún olùkọ́ ẹ ṣeun tí ní ọ̀dà àwọn ọmọ yín ó ṣoríire oríire tó yẹ kí bóyá ajẹ́ sọ ọmọ ó ṣe ọmọ yín ó ṣe. màmá àdúrà la máa ṣe fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ gbélé mi lọ́wọ́ pé tó bá ti bẹ̀rẹ̀ ìwà ìpáǹlé rẹ̀ gábà fi jọ́sìn jẹ́ kí wọ́n sọ fún yín tó bó jẹ́ sọmọ àti àwọn olókùnrin wọn tó ti bẹ̀rẹ̀. àwa ní ilé ìwé tiwa àti mọ ìyà tí a máa jẹ wọn mo kàn ní kí wọ́n fi tó yín létí ni màmá. olùkọ́ ìyọ̀ ọwọ́ ti yín ní sùkúù ẹ lọ́ọ́ fi jẹ́ ẹ fi jẹ́ dáadáa ṣe rí ti tèmi o èpè lèmi ó fi jẹ́ ń yà èpè èpè alẹ́ èèyàn ò lè ṣe ọmọ. ẹ má ṣe pé fún wọn àdúrà làbíyá wọn máa ń ṣe ẹ má ṣàdúrà fún wọn. wo ọmọ tí oríire tó bá yẹ kí bọ́jà ajẹ́sọ ọmọ ó ṣe ọmọ tí ní ó ṣe ẹ ṣe sàmì ní ìsìn ẹ ṣe ní ìsìn ọmọ tí ní ó ṣe oríire tó yẹ kí bọ́jà ajẹ́sọ ọmọ ìbá kó ṣe wèrè olórí ibú ọmọ inú má jì ooo mo dáràn. Ah! ọmọ rèé ọmọ olórí ibú ọmọ àbí ìpabẹ ọmọ tó ti ṣò ẹ wọn kàn ń wò ní kòkòrò ó ti ṣòfò lọ́jọ́ tó ti pẹ́ ó ti ṣòfò. èpè yìí mà ti pọ̀ jù ú wá ń tèmi. àwọn Yorùbá bọ̀ wọ́n ní tàkókò bá ń sọ gi ìkà ìkà ìkà tí ò mẹ́nu kú ń bẹ̀. ó ní nǹkan tó fẹ́ gbà lára lọ́wọ́ gini ọ̀rọ̀ tí mo ń sọ látàná yìí náà tún ni o. ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni ọmọ wo. àwọn ọmọ yín. ọmọ mi wo. àwọn ọmọ tẹ lọ kó sọ́dọ̀ ìyá àgbà kan lóko tìyá tẹ kó wọn tì ìyá ò kàwé àwọn ọmọ náà ọpọlọ wọn jọba soko ẹ sọ àwọn ọmọdé dáadáa kó dáa. kí ló dé tí o ṣàkíyèsí ọ̀rọ̀ ìwọ mọ̀ pé wọ́n ní òwú ìyá gbè hmm. lọ́mọ́ràn àwọn ọmọ tó ń wo ìyá wọn ni wọ́n jọ. ẹ irọ́ o ìyá wọn ni wọ́n jọ. irọ́ ẹni tó bá tọ́jú ọmọ lọ́mọ mojú ẹ jẹ́ ká kó àwọn ọmọ yìí sábẹ́ òrùlé yín kẹ́mi náà tọ́jú wọn ká wọn dáadáa wọ́n á sì yàn re. kò yí ọ ni orí mi pè. mo mọ èmi tí mo kún ọ lọ bẹ lọ́dọ̀ ìyá tí ọkà wẹ o ọpọlọ ìyá àdéhùn ọpọlọ rẹ gbóná pọ̀ jù ó lè fún yàn lóògùn èkújẹ lọmọtẹ bínú lọmọtẹ bínú. ní sùúrù ọ̀dọ̀ ya ń tọ wa ọpọlọ rẹ ó tiẹ̀ wálẹ̀ kò ní lè gbọ́ngbọ́n yà hmm. sọ̀rọ̀ mi yé tí ó bá gbọ́ngbọ́n àrékérekè hmm. ọpọlọ rẹ̀ ọ wà lẹ̀ yọ wà ń bẹ̀hùn yọ máa hmm. yọ máa wà lọ́dọ̀. lọ́mọ tó dáa tó jọyìn dáadáa yẹn tó jọyìn bí mo mu. àdúrò tẹ fi nǹkan kan jọ mi wo ọmọ tó bá wo ìdè tí ọlá tó bí eh, ẹ rí ẹ rí na ẹ wò pàkọ eh, ìyá kọ bí yín yẹn ni. ìyá rẹ lọ́jọ́ irọ́ ni irọ́ ni ẹ̀yin lọ́jọ́. èmi ah, ah. ọlá tó. ẹ wo súra ẹ wẹ̀yìn ẹsẹ̀ rẹ̀. o ìwọ yàn. Eh ẹ wọ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ kílé tó bá yí jàǹjàǹ kó mọ̀ sí ọmọ ń bẹ̀. ọmọ wa ń bẹ̀ o. níbo ọmọ náà tóbi ńkọ́. ọmọ wo tóbi. tóbi wo tó ti wá tóbi. ọlá tóbi yóò tóbi. yóò tóbi ẹ jẹ́ ká bójú táwọn tó ti tóbi yìí ná ká yanjú tiwọn tán. wo wo àlè torí igbá alé káfọ́ tó kó o torí tí gbalé bá ti fọ́ òtòkó láfa bàbá o. tí mo bá kó àwọn ọmọ ìwà ilé àlè gbádùn náà lé rárá. kí ló dé. mo ní jẹ́ ìyàwó mi ò gbádùn. ìyàwó wo. wo jùmọ̀. òkè òkú ló kú lè wà ń bẹ̀. bàbá ọmọ ló lọ mọ ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù ẹ kò ń wá sínú ilé yìí ni ẹ jọ máa gbé. mo ṣe bọ́ gbó tọ. èmi ò máa sọ èmi ò máa sọ o. nígbà máa dẹ́ gbọ́ nǹkan. ẹ ní gbọ́ n ò sì ní yé ké n ò sì máa wí. sórí ọmọ ìyá ìwọ kékeré hmm. wo de tirẹ̀ báyìí lẹ́nu hmm. ẹ̀jẹ̀ báyìí ló ti jọ mi wá. ẹnu ẹ̀jẹ̀ ló ti jọ yín wá ẹ wẹ̀yìn kí ṣe ọmọ táwọn yìí ni èyí àgbà yín àkọ́bí yín yẹn ìyá ayẹ adio ìyá ayẹ àbòsí bẹ̀rẹ̀ àbòsí bẹ̀rẹ̀ ìyá ayẹ ìyá ayẹ ló wá lọ. tó kò fi mi lẹ́mí ò ní gbọ́. a kò wọn wálé o. irọ́ o. àlá kò wọn wálé. ọmọ da lé mi rú o. ilé wo lọ dàrú. afúnpéjé o ayé ẹ̀ wá wòran. mo gbádùn fẹ́ pọ̀ ní ẹ̀ ò ẹ̀jẹ̀ yìí agemi jẹ o. ọmọ odù àmọ́ ah, kú ẹ jẹ. owó owó owó. ìṣègùn orí ẹ wà ń lẹ. ìwé wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí yóò lẹ́gbẹ́ máa gbé kánú mọ́lẹ̀ má gbàgbé sí i má gbàgbé sí i gbọ̀ngbọ̀n yìí. mo jẹ́ sọmọ rárá rárá má sọ mọ́ mi má sọ mọ́ mi bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni máa ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ọmọ pòkè bó jẹ́ sọmọ. tọrọ ọmọ alálùbáríkà ọmọ tó ṣe é fi ọgàn ah. tá a lè fi délé ọmọ ah. àrídùnnú ọmọ àríyáyọ̀ o ní ká máa sọ̀rọ̀ kì í ṣọmọ pàpà láàkì ọmọ akótilétà bí ti bó jẹ́ ṣọmọ irú èyí o èmi ò fẹ́ ṣọmọ rárá rárá má sùn mọ́ mi o. ọmọ tí gbọ́ tí gbà. kò yẹ ṣọmọ mm, mm, mm, mi ò fẹ́ rí ọ. ẹni bá ń wá fìtì náà bá wàhálà kó bó bó jẹ́ ṣọmọ. ee eh, bó jẹ́ ṣọmọ. bó jẹ́ ṣọmọ. dandan láwo ko jàgùdà páálí ọrùn ṣùlá pààrọ̀ òkú sí. Ah. níbo nírú èyí wà ta ló lè sọ ah. ẹni ọ̀rọ̀ ń báyé kódà kún kó wá sí ah. o jìyà ẹ̀ṣẹ̀ ní Elédùwà dákun dáríjì ọ̀rọ̀ yìí ta kókó a ò lè tú ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ bó jẹ́ sọmọ. kò ṣe é bú kò ṣe é bú jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ rí má sùn mọ́ mi kò jẹ́ sọmọ kò tó dùn mi ò fẹ́ mi ò fẹ́ ìmọ̀ wọn fi. aláyé ò gbàgbé gbà. ẹ̀yin ẹ̀ ṣáà ti tọ́ pẹ́lẹ́ bó jẹ́ sọmọ bó sọmọ rẹ o bó sọmọ rárá rárá má sùn mọ́ mi o. olùkọ́ lámì ò fẹ́. kò mi ò fẹ́ rí ọ. ẹni máa rántí ti nà bá wàhálà gbogbo kò dé sọmọ. kò dé eh, sọmọ. mo jìyà níta. bó jẹ́ sọmọ. mo dáhùn. mo ń gbọ́rọ̀ kan lẹ́nu mẹ́ta yìí àti tèmi gan fúnra mi fojú mi rí tí ń mọ̀ bá mi nu jẹ́ fún ọ gan. fún mi. ẹ mọ̀ bá mi mọ̀ dùn mí fún ọ gan ni ọlọ́run ah, àbẹ̀tí dìde o ó ah, ah. mọ̀ ṣe o. irú ọ̀rọ̀ wo. ṣé ìwé ìbábúrò rẹ sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ ni kejì um, ẹni tá a jọ sùn tá ń jí mo ń bá sọ̀rọ̀. kọ́mọ dá kọ́mọ sọ̀dọ̀ o kọ́mọ ó ní báyìí a ṣé irú ọ̀rọ̀ bá ní mo rò pé mo ń sọ ni. alábùrò rẹ ń ṣèṣekúṣe ó ń fìdí ìgbà kiri bó ṣe ń wo wọn ti sọ ọmọ ń dapẹ̀rẹ̀ àjàṣẹ́ nílùú yìí. àbúrò tèmi. ọlọ́run ọmọ kan tó pè ní. ọkọ wo. ẹ ti pọ̀ tó ẹ lọ pọ̀ sí a tí ọkùnrin mẹ́ta tó bá wà lórí àbúrò rẹ̀ tí kan gbáwájú tí kan gbẹ̀yìn tí kan ra ọwọ́ bíi kìnní oníméjì mu yóò tún mọ pẹ̀lú mi ìrírú ẹ̀rí láyé. ní kejì. sáíkà burúkú làbúrò rẹ̀ sáíkà ah, ah. burúkú. láyéláyé kọjẹjọ òun ah, Ọlọ́run ṣe òun bàbá <laughs> pèrè àparò àjàkọ. káàbọ̀ <laughs> olóde <laughs> káàbọ̀ mọ̀rẹ́ ní kejì súnmọ́ bí. káàbọ̀. Eh, ibo ló ti ń bọ̀. màmá ló rán mi iṣẹ́ ọtán mo mọ̀ yìí pé tó bá jẹ́ pé ìyá ọ̀ràn ń sẹ́ ọjà ìyá wà nílé ni kó o tó máa bọ̀ láti ibi tí ìyá àràn o ìbò kọ́kọ́ wà. mo wà ní skul. ni bó o tún ṣe dúró yìí o ti mọkùnrin rí. mo ní o ti rí. ọkùnrin ara o èmi ò mọkùnrin o yàtọ̀ sílà àtẹ̀yìn. ó bá tán <laughs> àkàtì. ó lálùbáríkà máa lọ nulẹ̀ máa lọ nulẹ̀ ọ̀yá dayo hmm. dayo dayo. yéé ayé o ayé o ayé o ayé o ayé o wẹ̀yìn wẹ̀yìn wẹ̀yìn ní kọ́kọ́ yìn sí ọ ní kọ́kọ́ yìn sí ọ ní kọ́kọ́ yìn sí ọ. Ehm, kejì kí ló yí ọ nídìí. ọ ah, ogi ni ibi tí bàárọ̀ mi tẹ́lẹ̀ mo ti fi mi. ìlà ìlà irú ẹ̀rín búkú wo rè. ó jọ ògì ó jọ ògì ó jọ ògì wo wàhálà ògidì. ọlọ́run gbọ́ mọ́tò láàbúrò o ò ní sórí burúkú o mọ́tò láàbúrò tí ẹ ò ní bàjẹ́ o. o ti dájọ́ ìlú. wàhálà apẹ̀rẹ̀ làbúrò ẹ̀ ó ní ìwòjú láyé o ti wíìlì ní three zero ìta mọ́. wo a sọ rire o lórí òsì ó ń gbé wèrè mú èmi lọ́sọ̀dọ̀ ni ẹ ọmọ tó yẹ pé tí èèyàn mẹ́ta mẹ́rin tí a máa síbò báyìí yóò mọ sọ fún ọ pé ẹ ti pọ̀ tó ẹ lọ pọ̀ sí a. ní mo rẹ ní kejì. mo wò ó tiẹ̀. ẹ rí mo rò pé sókòtò dá díẹ̀ lọ́wọ́. àtúndì ẹ̀wọ̀n kàwé ó yẹ kéèyàn já rẹ ọ̀já ò lè já. sorry sorry sorry. gbogbo ẹ tẹ́ fẹ́ boko àbúrò mi jẹ́ nílùú yìí ọlọ́run ní gbà fún yín. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lòdì àtúngbèdè o ayé àwòrán bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ ìrìn aládùn bó jẹ́ sọmọ. ó kọ́ni lọ́gbọ́n ó tún fúnni lóye bó jẹ́ sọmọ. ó lani lóye pẹ̀lú ẹ̀rín àríntàkìtì bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ ee. Eh. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ nkùn nkùn mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. ee. Eh bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ. mo lè gòkè mo lè sọ godo gidi goro gan turutu tí ó ṣe é jírí bó jẹ́ sọmọ lẹ́ǹkẹ́ sí i. bó jẹ́ sọmọ ló jẹ́ bẹ́ẹ̀. bó jẹ́ sọmọ wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí ò lẹ́gbẹ́ má gbé ká mi ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o má sùn mọ́ mi bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni máa ń wá fìtínà wá wàhálà kó bú bó jẹ́ sọmọ ọmọ pòkè bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ. tọrọ mọ lọ́wọ́ Elédùwà ká máa tọrọ mọ alálùbáríkà ọmọ tó ṣe é fi ọgàn tá a lè fi délé ọmọ àrídùnnú ọmọ àríyáyọ̀ o ní ká máa sọ̀rọ̀ kì í ṣọmọ pàpà lákì ọmọ akótilétà bíi ti bó jẹ́ ṣọmọ irú èyí o èmi ò fẹ́. èmi ò fọmọ alágídí kò jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o ọmọ tí gbọ́ tí gbà kò jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ee bó jẹ́ sọmọ dandan láwo oko jàgùdà páálí ọrùn ṣọlá pààrọ̀ òkú sí níbo onírú èyí ti wá. Ah, mo mọ̀ pé rẹ̀ ni kí ló ṣẹlẹ̀. Ah, ah. kí sago mẹ́sàn-án ló ń lọ bí iṣẹ́ ni mo mọ̀ pé náìtì lọ wa nine o'clock ló sì bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló ń lọ ṣe ní ìsìn ah, ọ̀gá ẹ̀ sọ wípé kó o tètè dé kémi wá fi bí iṣẹ́ mi lẹ̀ kí n mọ̀ bá jókòó tọmọ níwò yìí irú wọ̀sí wo nù dúró dèmí ni o nine o'clock ló máa lọ tó tọ́ mo ń sọ. So o gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ lẹ̀ mọ́ sọ fún ẹ o mo sọnù òfin mi nìyẹn o gbọ́dọ̀ gbọ́mọ yẹn sọ lẹ̀ àbó gbọ́wọ́ sí. mo jẹ́ kó o ti rí i pé bàbá ìwé ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bọ̀ sí i lọ. mo ti bàjẹ́ ni. ẹ náà lójú fi lọ ẹ ní bínú ni ẹ mọ bínú ẹ ọmọ náà ni. kò wá gbọ́dọ̀ gbọ́mọ yẹn sọlẹ̀ yọ kábùkù rẹ. ẹ ní bínú náà ni àákùkù dèrè wọn. níbo lọ fẹ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ah, ni. ẹ dákun má bínú àwọn tí wọ́n máa ń supply wa ẹ dákun wọn wá síbí báyìí wọn ní ọlá standing tí a nílẹ̀ tẹ́lẹ̀ díẹ̀ tá a nílẹ̀ pé ó lè dìlé pé káwọn mọ supply wa ní ọjà o ibẹ̀ ẹ̀kọ́ ká wá owó díẹ̀ kí a san o ó jẹ́ ẹni tí wọ́n bá mi sọ ní òní tí mo ní kí n ṣàlàyé fún yín. sówó wọn pọ̀. àkókò kò pọ̀ náà kò pọ̀ náà ó dàbí two something sani. sọ yẹ ká jẹ gbèsè à ń ṣiṣẹ́ à ń pawó ọwọ́ àsìkò tí mo fi lẹ̀ láti jókòó ti ọmọbìnrin inú ilé náà lẹ ti ní outstanding báyìí sódà báyìí. kò sí wá rí bẹ́ẹ̀ o. ó rí bẹ́ẹ̀ ah. kí mo bá wà níbi iṣẹ́ màá jẹ́ kẹ́ ẹ jẹ gbèsè. kẹta àdùjọ ọmọbìnrin sọ. èyí tá à ń jókòó tí ọ náà ni ò ni ò mọ iyì rẹ lónìí mọ bọ alẹ láago méje. mo dán pé bàbá náà nù. bàbá oníbúrẹ́dì wọ́n ti gbà yín ẹ̀ ń gbọ́mọ jó. ọwọ́ mi ò tó máa fi gọ̀ọ̀gọ̀ fá o àfàgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí o. mami tóbi mami tóbi mo ní kó má gbé ọmọ yìí sílẹ̀ ó dẹ̀ gbé ọmọ yìí sílẹ̀ ó tilẹ̀ kọ́ má ó tilẹ̀ kọ́ má ó gbé ọ sílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ abirú wàhálà wo ni ọ ǹlẹ́ ǹlẹ́ ǹlẹ́. bàbá oníbúrẹ́dì wọ́n ti gbà yín ẹ̀ ń gbọ́mọ̀ jó láì ṣe nání ohun ọwọ́ mi ò tó má fi gángan pa ó àfàgùn kẹ́yìn àparò òòjọ́ lójú rẹ̀ ó. wàá sọ kọ́kà rẹ̀ sọ wípé kọ́ ọmọ ọ̀bọ̀ ó sì gbọ́mọ mi sọ́lẹ̀ pẹ̀lẹ́ ńlẹ̀ bàbá oníbúrẹ́dì wọ́n ti gbà yín ẹ̀ ń gbọ́mọjọ́ láì ṣe láì ohun ọwọ́ mi ò tó má fi gbọ́ngàn fa o àfàgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí o. Mami. Mami. ta ni kígbe mi. bóyá wà. mọ́ <laughs> mi o tẹ bá ń gbọ́ iṣẹ́ olúwa. kò sẹ́ni tó yẹ iṣẹ́ olúwa ju tàfà lọ dìdídìdídídídí. dúró o ẹ bọ́yá jẹ́ sọmọ. mo èmi náà tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí í kọrin èmi náà kígbe mọ́lẹ̀ hmm. n ò béèrè kí ni múnú rẹ dùn. <laughs> mama ó ti mú yẹ́ẹ̀sì mọ́ mi ẹrù rẹ̀. <laughs> ó nù. èsì ìwé yín kọ́ ni. Eh, eh, eh. a ti parí ah, ah. ẹ kì kalẹ̀ sí. inú rẹ̀ dùn yàtọ̀ wá o bóyá àjẹsọ ọmọ hmm? ìwé tèmi máa ń rí kódà bá a tiẹ̀ ṣàgbẹ̀rí tá a sì ṣọdẹ rí amẹ́sẹ̀ ẹ̀kọ́ lọ pupa ṣe wá pọ̀ nùwé rẹ̀ báyìí. <laughs> kò sí dúdú kan láàrin èyí. mama àni ẹ dára yín mami ẹ dára yín ẹ jẹ́ ń já yín tán sẹ́ni bó ṣe pupa hùn ìyẹn ni jẹ́ pé ó ti mú yẹ́ẹ̀sì ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọsàn tó bá ti dúdú kì í ṣe é mu àmọ́ tó bá ti pupa yóò oní máa dùn tí máa ní gbọ́ngbọ́n nú sẹ́ni bó ṣe pupa yìí ẹrù nù <laughs> mo yege nù. ó dà ó ṣeun èyí dá nísìn àbí ọ̀dà. ọ̀dà. Ah, ah, ah, bó bá ti ń ṣe báyìí látẹ̀yìnwá ni tó farabalẹ̀ tó ṣàṣeyọrí bó ṣe ṣe yìí ṣé gbogbo náà la máa fún ẹ lépè yóò níjọ́ tá a fún ẹ ládùúà hmm. ẹ̀yìn àdúrà kan lè má pọ̀ èpè ọ̀pọ̀ jàdúrà lọ́nà. ẹ ṣàdúrà lónìí. àti ẹ̀ ti ṣe wọ́n ní ogbórídùn ọmọ àṣọ orí ibú. àmín bọ́ bàbá ti gbórí dúró ò lè so àmọ́ bàbá gbórí dúró lè torí ìbú. ẹ lè ṣe. ọ̀kàrè ah. ọ̀kàrè hmm. ó so èyí dá nísìn hmm. ọmọ náà mi dùn abẹ́ wo oúnjẹ rẹ kì í ṣe òkèlè kan ní olè eh? òkèlè méjì ní olè ìsọlẹ. ọjà tó bí olówó wò ọjà tó bí olówó wò. <laughs> o tẹ o tẹ kó mu mu gòkè. ẹ kú láti ẹ kú láti láti làwí bàbá ríra bọ́jọba bàbá ríra bọ́jọba pẹ́ o èèyàn bàbọ̀ o ah, ah, ah. kejì moro kejì èmi ló ń ṣe ní sùkúùdì wòyí ẹgbẹ́ ẹ ti dé tipẹ́tipẹ́. ẹ má bínú àwọn tíṣà wa náà ní pé ká gbá àyíká àyíká skul wọn ní ká tò àwọn àga kó má bàa jí lọ ká tó wọlé. ìyá fi hàn lẹ ọpáàsì àbọ̀ páàsì. mo páàsì. jẹun òwe rẹ áwù ọwọ́ ẹ̀ tó ń gbà kiri àti ìnáwó sí mi yẹ̀yẹ́ rẹ o yẹ̀yẹ́ rẹ òní ni kò ní dọ̀la o yẹ̀yẹ́ rẹ ìmọ̀rí kankan. ẹ dúró. kẹgẹlẹ kẹgẹlẹ kẹgẹlẹ kẹ kejì ó sì lọ páàsì dúdú dúdú níwé rẹ̀ ah, ọwọ́ dúdú lọ́wọ́ abẹ́ ìyẹn gbà mí tẹ̀gbọ́n rẹ̀ kàn ní ọkàn ni ṣé ọsàn tí ọba pọ́n a máa ṣe é mu èyí tí ọba dúdú ò lè ṣe mu èyí ọba pọ́n ni ẹgbà mi kéjì ọ ah, má ṣorí ibú. abájọ abájọ tẹ̀gbọ́n mi fi sáwálé tí wọn ò jẹ ká jọ rìn wọ́n fẹ́ẹ̀lì gbogbo ìwé wọn pọ̀ ni wọ́n fẹ́ẹ̀lì nù. Ah. ìwé tí pípọ́n bá wà ń bẹ̀ tọ́pọ̀. odo odo lẹ́gbọ́n mi gbà kódà ó ṣeé ṣe kán tún tún kíláàsì ń kà. Ah, mo ti sọ kò lè ṣe ọmọ ọmọ tó ti ṣorí ibu lọ́jọ́ tó ti pẹ́ ọmọ yìí ti ṣorí ibu ó ti kàgbá kò bá yí o èmi ló ń tàn eh. èmi ni bóyá àjẹsọmọ ń tàn. Ah, Eh, kíláàsì wo ni wọ́n ń lọ báyìí. ss3 àṣekágbá gbogbo. pé tó fi ayé ẹ bóyá ajẹ́sọmọ ti bàjẹ́ eh, wọ́n wá aṣáájú rẹ̀ jáde ẹ̀gbọ́n rẹ̀ orí ibú ti bà mo lórí ibú ti bà kò lè ṣọmọ àmọ̀ká tó sọ ní bóyá ajẹ́sọmọ kò lè ṣọmọ kò lè ṣoríire orí ibú ti bà ó tún lékèlè ká níbo tó fún ojú tẹ̀ yí wọn. ọyẹ orí ibu ti bá o. olóyè ẹ jẹ́rìí ẹ ṣeun iṣẹ́ tẹ́ bẹ̀ mí ni mo wá fún yín lábọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ tí màdámù mọ̀ ṣe mm-hmm. ọlọ́run ṣeun àti ṣe é ti ara àti ti rí ó dàbí ẹni pé iṣẹ́ tí màdámù ti ń ṣe látẹ̀yìn wá. Mm, ọlọ́mọdé àti sẹ́fún sẹ́ ni o. àmì o àmì o. ntọ́lọ̀ nǹkan ọmọ gangan tó jẹ́sẹ̀ tí ọmọ tó rí wọ́n yàn mm. látọ̀run wá o ní kí ọmọ tẹ edu. edu bọ̀. edu ni àmọ́ kí wá sí pé wọ́n máa jòkó lé ẹnìkan máa kó edu fún wọn máa tán ta o. àwọn gan fúnra wọn máa wọnú gbólọ̀ rèé bẹ́ẹ̀ gígbó tí wọ́n máa sún jóná gúrúgúrú ni. ẹ̀ẹ́ wọ́n máa bẹ́jú wọ́n máa sun àwọn èèyàn àmọ́ iṣẹ́ tó dáa <laughs> ẹ kàn ra jìdá nù gbó. àtúnfù kí lẹ́yìn sọ yìí náà ẹjọ́ ṣẹ̀bẹ́mi náà nà sí àbí ẹjọ́ náà àfa ẹ dẹ̀ sọ pé ìran tẹ́ sọ yìí ọlọ́run ló fún yín rí. Ah, mọ́ṣá àlà. ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ sọ pé ọlọ́run ló rán yín ṣẹ́. kí èmi èmi aláṣọ funfun kí n máa tẹ̀ dú ìran rádaràdà lẹ́rí yẹn. Ah, àwọn ìyàwó yín kọ́ àwọn ẹlẹ́hà ẹ̀ ṣe mú kan nu wọn kẹtẹ kọbọ tẹ edu. awusu bi la yẹ. awusu bi la yẹ awusu bi la yẹ awusu bi tu. ma sọ. etí ìfẹ́ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ wọn ò ní ìwọ̀n rárá kó ìlú àtẹ edu ẹ̀yin òṣèlú wípé kí chief o kọ́ sí hospital ńlá fún mi kí n bá ṣe dókítà mbẹ́ ẹ̀wọ̀n kí n máa ta edu ntẹ wí o ti burú. ẹ wo sẹ́yìn tẹ̀síbù wà lọ́wọ́ yín tí bá gbà lọ́wọ́ yín máa fi yí ọrùn yín báyìí. mo sọ báńsà wa. àwùsù bìlà kìíní àwùsù bìlà tù tẹ bá pẹ́ mi tẹ jókòó sí ẹ̀ ẹ̀rí kan tí màá ṣe fún yín ẹ̀yà àti chief ní kẹjọ máa sọ kémi máa tẹ èédú èmi èédú. ní sùúrù. nira gbá fún yín. Ah! Ah, mi ò fẹ́ dá o. ẹ fẹ́ kí ni. èédú kọ̀ ẹni sọ̀rọ̀ ẹjọ́ eh? ẹ má bínú ṣe rí àwọn ẹni ọlọ́run hmm. ara àwọ̀ sí tí wọ́n máa rí náà rẹ̀ láìla ìlẹ̀lẹ̀ láìla ìlẹ̀lẹ̀ ẹjọ́ ẹ dákun láìla ìlẹ̀lẹ̀ sẹ́rí náà ó lè wọ̀ sẹ́lẹ̀. òótọ́ lọ̀rọ̀ tẹ́ sísọ hmm. kò sówó tí o ṣe àdẹrùn náà ni ah. àfi mílíọ̀nù dá lóko. pé bàtà mọ́tò. ó dẹrùn. má bínú pé mo dọ̀ọ́ láàmú hmm. sórí <clears throat> mo ti ẹ mo ti kò sẹ́yìn kankan mú mi. ẹ wọn sì lé. mo ti ń ro kankan ti pẹ́ mo àti gbé kalẹ̀ náà ni wàhálà tí mo ní. Hmm. àmọ́ kò sí bọ́rọ̀ ṣe wulẹ̀ kó wulẹ̀ kó gùn tó àtàní fọbẹ̀ ọ̀rẹ́nu náà láàfin sọ mọ́rẹ́ni kejì mo fẹ́ kémi àti ẹ máa kó fúnra wa kọ́ máa kó fún mi kí n máa kó fún ọ. ká máa kó fúnra wa kí là ń kó fúnra wa. kíkó náà ni ká máa gúnra wa. ká máa gúnra wa kò yé mi o. mo mọ̀ pé èso ọmọ kékeré mo sì mọ̀ pé gbogbo rẹ̀ náà ló yí ọ bó ṣe ń lọ sórí tí ń bẹ́ńlẹ̀ yìí ẹ̀gbọ́n rẹ ni ò jẹ́ kí n mọ ọ̀nà àti gbé kalẹ̀ látijọ́ ìtorí mo mọ̀ pé bó ṣe ń wo ẹnu rẹ ẹnu rẹ ẹnu rẹ lùsì ẹnu rẹ lùsì yóò mọ mọ sọ yóò mọ rojọ́ káàkiri káàkiri fún gbogbo èèyàn lè bọ́ọ̀rẹ́ mi ni. gbogbo ọ̀rọ̀ lẹ́sà mo fi ń ṣàwàdà ẹnu ẹ̀gbọ́n mi lùsì sẹ́nu tí yóò wà lùsì. mo fi ń sọ̀rọ̀ pé mo ń ṣàwàdà kan mo fẹ́ fẹ́ ni ọlọ́run ọlọ́run wàláì wàláì mo fẹ́ ọlọ́run mo fẹ́ fẹ́ ọ gangan ni mo fẹ́ fẹ́ ọ ní. Hmm. sórí kì í ṣe pé bóyá ká gúnra wa àbí ká rúnra wa nìkan o hmm? ká fẹ́ra wa sílé gan ni o kọ́lọ́run ṣe wá lọ́ọ̀rẹ́ ara wa kalẹ̀ o ọlọ́run. ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ gbọ́ o. Ah! tí máa sọ fún ẹ̀gbọ́n rẹ kí n kú èmi mo láti rí gan ẹ̀gbọ́n rẹ ni wọn jó lẹ́nu wọn jó ẹ̀gbọ́n rẹ lẹ́nu ẹnu rẹ lùsì gan kò sí tí ó lè sọ orí aláǹgbá méjì lórí ara wọn yóò sọ fáwọn yẹn. ẹnu kí n gan lùsì. sèmi ọ ọ mo mọ èmi mọ ti ṣéǹjì wọ́n ti fi àkísà gbóná jẹ mi lẹ́nu. wọ́n sì fi jọ yín lẹ́nu. ní ọ̀sẹ̀ tó lọ. ẹ wo ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ gbọ́ o torí tán bá gbọ́ ó dópin nu. Ah, àmọ́jọ dópin ní sọ sígbà tí n sí èrè sẹ́mi tó tájọ wúlò fúnra wa tájọ ṣe kínní ni màá mọ̀ sọ tó lè ṣéyàn lè jalè kó tó máa lọ sọ fáwọn ẹ̀gbọ́n jalè yìí àwọn ọmọ tí ó ṣẹlẹ̀ nígbà tó ti gbọ́ tó ti gbà á nísìn ṣé o lè so mọ́ mi. <laughs> ojú ń tì mí sá o lè sá mi jẹ. ọlọ́run níbi ni máa kú sí bóyá ni máa délé. táwọn ọmọ ìbá ti ń pè ẹ máa gbé kọ́ọ̀lù wọn. ọmọ wo àwọn ọmọ yín àdìó. àdìó ni mo gbé kọ́ọ̀lù rẹ̀ wò mọ sọ̀rọ̀ dá èmi rẹ̀ ó jà lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí o mo mọ sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ wọn inú máa ń rún mi ni gbígbé yẹn kọ́ pabọ́ mi inú báyìí nínú ọmọ gún mi mo sọ̀rọ̀ wọn má. lọmọ tẹ bí inú. ọmọ wo ah, owó ìyá gbọ́n làwọn ràn ìyá wọn wọn jọ bí ìyá wọn ò ṣe wúlò fún mi tó ikú àwọn ọmọ yẹn náà ò lè wúlò wọn ò lè wúlò. ẹ dákun sáwọn ọmọ yìí ṣé wọ́n lẹ́sẹ̀ kan tí wọ́n sẹ́yìn lọ́tọ̀ ni. n tẹ́ mi mọ̀ ni pé ìyá wọn ni wọ́n dọ̀ bí ìyá wọn ṣe burú làwọn náà ó burú bí wọ́n ṣe wà ń bẹ̀ ju wọn wà bẹ̀ àlejò gbé sọ́kàn mi ọ̀bà lẹ̀ báyìí. ọ̀bà lẹ̀. àlejò gbé kọ̀ọ̀kan ọ̀bà lẹ̀ báyìí wọn ò ní jẹ́ gbádùn wọn ò ní jẹ́ ìyàwó tinúlé náà gbádùn. ọmọbìnrin tó wà ń lè yìí mm. kò lè kọ àwọn ọmọ ẹ tó bá rí wọn wọn ó dúdú lọ́wọ́ fún ni wọ́n mọ̀ ràn lọ́wọ́. àwọn eléyìí owó ìyá wọn wọn máa dà. ẹ fọkàn ilé ẹfọ láwo. fúnálẹ̀ bí wọ́n wà ń bẹ̀ ń jọ fúnálẹ̀ fúnálẹ̀ bí wọ́n máa wà ń bẹ̀ wà má tó wọn dọmọ ọlọ́mọ láàmú kọ́kàn rẹ̀ ó lè balẹ̀. wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. ta ni. ẹnìkan fẹ́ bá yín sọ̀rọ̀. hello adio orí rẹ ọ̀dà orí rẹ burú mo ní kó o m'a pè mí mọ́ láéláé kí ló dé má pè mí mọ́ sórí báyìí ó fẹ́ gbàbọ̀dé fún mi gbàgbàgbà lọ́mọ ìgbà lọ́mọ ó fẹ́ gbàbọ̀dé fún mi àdìó ní ó ń pè mí lọ́ni wọn fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́mọ rẹ lóun náà aṣẹ́nu yẹ́gẹ́yẹ́gẹ́ dáàdì kí ló ṣe tẹ́ ẹ̀ gbé fóònù mi ò gbénu kọ́ bọ́ kànga kọ́ lọ kú dànù mi ò gbénu èmi ọjà o mo àjà. ṣé torí ọmọ yìí náà lẹ́jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ. mẹ́rin mi rẹ̀. àwọn tó tara ẹ jáde. Ah, mi ò dà níbi tó ń bọ̀ ọ̀rọ̀ lọ kò ti kò gbọ́dọ̀ pè mí mọ́. tá a bá jà torí àwọn ọmọ yìí ó tó bẹ́ẹ̀ mo fara mọ́. ẹ kájọ kájọ kájọ fi lé. Ah, ṣébi wọn ló bí àwọn ọmọ yìí. mo ní mi ò fẹ́ wọn. o láti fẹ́ wọn. mi ò fẹ́ wọn. o fẹ́ wọn sẹ́ẹ̀. a. Ah. ó bàbá àgbà bàbá bàbá ó bàbá àgbà ó kò má sẹ́lómi ràn lẹ́yìn rẹ̀ àfiwọ́ bàbá bàbá o bàbá àgbà bàbá àgbà o bàbá bàbá o bàbá àgbà o. ẹ kú ọ̀nà. ẹ kú iṣẹ́ olúwa o olúwa ṣagbára dọ̀tún. àmì bàbá mi. Ah, wọ́n lè béèrè mi. bẹ́ẹ̀ ni sà ẹ jọ̀wọ́ olúwa ló rán mi sí yín ẹ jọ̀ọ́ bàbá wa ṣé mo lè sọ ọ̀rọ̀ náà lójú arákùnrin tó dúró yìí. wọlé lọ. ẹ máa bọ́rọ̀ yín lọ. ẹ ṣe bàbá wa amúmirí yìí pé ohun abẹ̀mí kan wà níta láti ọjọ́ tó ti pẹ́ àwọn ogun ọ̀run fi yé mi pé kí ìránṣẹ́ kí ó gbìyànjú láti gba ohun abẹ̀mí náà padà kí ọ̀nà tó ti dí kí ó lè là fún ìránṣẹ́ tí ẹ bá kọ̀ láti gba ohun abẹ̀mí náà padà sí abẹ́ òrùlé yín <laughs> ogun ayé ò ní borí yín o ó léwu àlàáfíà. <sighs> ẹ ṣeun ọlọ́run àtúntì náà ṣe àmín gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá máa ṣiṣẹ́ lé lórí bóyá a lè rí nǹkan kan fún yín. bàbá mi ọ̀fẹ́ ni àfifúnni ọ̀fẹ́ ni ìgbàlà màlẹ́ka ṣílẹ̀kùn àánú náà o wàá wá tán kórè ọ̀fẹ́ pé. mo lè gòkè Rútù tí ó ṣe é jírí, bó jẹ́ ṣọmọ lẹ̀ ń ké sí. Bó jẹ́ ṣọmọ ló jẹ́ bẹ́ẹ̀. Eh, bó jẹ́ ṣọmọ, ah. wàhálà <laughs> yẹn pọ̀. Ọmọ yìí, ọmọ tábà sọ pé yẹn gbásíkì, <laughs> ọgbásíkì. <laughs> Wọ́n ròyìn ẹ mo bá ọ bẹ́ẹ̀, mo bá ọ bẹ́ẹ̀, pẹ̀lẹ́. Ṣé kọ̀ rẹ̀? Kò rẹ́ra. Pẹ̀lẹ́ bá rí ọba yìí, wọ́n mọ̀ fojú ọmọ lásán wú ọ̀rẹ́. Wọ́n ní mọ̀ kó yí inú lébi. Wọ́n ní mọ̀ kó ní lọ́gàn, ọ̀dà ó tún dáa ní òmù ìyẹn ọlọ́ méjèèjì ló ti dáa. kí wàá lo tíìrì. n tíìrì nǹkan kan pẹ̀lú gbogbo tá a ti jọ sí i. lo tíìrì nǹkan àwa yìí wọ́n mọ̀ ń ba bátìrì jẹ. Eh! Eh! ọmọ masáàjì nù nígbà téèyàn sáàjì látàlẹ́ mọ́jú téèyàn gbàgbé sájà sẹ́nu kíní kíní fóònù yóò lànà ni <laughs> kéèyàn kàkàtí mi lànà mọ́ lọ́wọ́ ìlú ọ̀yàyà ni ọlọ́run yóò yà ọlọ́run serious ọlọ́run èmi náà yóò ṣèyàn dáadáa o ó yẹ kó o ti jẹ́rìí sí o olórí búkú gidi ni o. mo ti ẹ̀ wá rí bẹ́ẹ̀. tètè wàá mọ̀ lọlé tó ti yọ kó máa kó tó di pé màmá ọmọ wa òkè àwọn pépè ni èpè yìí ni. jàgùdà pálí ọrùn ṣùgbọ́n àpárọ̀ ìgbà wo ni wọ́n fẹ́. ìgbà tó bá ti sọ pé yá ni always standing. Eh, ọmọ mi standing ọlọ́run standing ọmọ kan bíi kíní ń bọ́ àárọ̀ ṣọmọ àwọn àdàràgbà ní àwọn ló máa fi nǹkan ṣẹwọ́ o bí ọwọ́ alẹ́ nǹkan. alẹ́ ló ti tẹ́yìn ìwọ tó jẹ́ pé òun bí mọ̀mọ́ rẹ̀ bá wà ẹ̀gbọ́n rẹ̀ mọ̀ wọ kì í yọmọ tójú wọlé fòfòfò ọmọ tí mo pé tí ọba ti rí ọlọ́run kò sí ibi ní ìfẹ́ mọ́ ṣeré wa tó bá ká ọmọ bí sọmọ kí wà láàyè tó bá ti wọ́n sọ sùkúl tán lọ́la tàbá ti ṣe kankan máa lọ lé o kí mo jẹ́ kí ìlú owó rí bá ti ń kàrà yọmọ wọlé yẹn ẹbí kù ẹbí wì í ṣé wàá máa lọ mọ lọ mọ lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mọ lọ o ṣeun o ṣeun bọ́ bá délé kọ́ bá ń ah àwọn ìyá wèrè o ó ya wèrè gidi gangan ni o ó ṣe ń kó mọ́ mi mò ń kó fún un ó ṣe ń gbá sí mi mò ń gbá sí i àtúngbèjé o ayé ẹwà àwòrán. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ ìrìn aládùn. bó jẹ́ sọmọ. ó kọ́ nílé. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ nkùn mi ò fẹ́ rí ọ. ẹni bá ń wá fìtínà wá wàhálà kó ló bó jẹ́ sọmọ. Eh. Eh, èé ti rí èmi ní mu ẹbí kí ló ti ọ godo ah, gidi gorogan ah. turutu tí ó ṣe é jí rí bó jẹ́ sọmọ rẹ̀ ṣe ti rí ibà bó jẹ́ sọmọ <coughs> wàhálà yìí pọ̀. <coughs> ó ti tó bá wùn. àjọ bíi ti náà ah, ibà ni bíbá ti máa ṣe yìí ó tún ti dé o ẹ ti lẹ̀kùn gbọ̀ngbọ̀n kejì èmi ní í ṣe ọgàn ibà ó ní bà ní í ṣe òun ìyá àgbà ibà ní í ṣe. ibà ibà ni ìyá àgbà ò ní bà ní ṣé òun. ó sàtì ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀. ẹ rí i pé bàjò rèé. ibà ni ibà ni. ká lọ nù wa. ṣé ń bá sì lé dé ìyá àgbà ibà ni ṣé padà fún un. ó sàtì ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀. kéjì mo rán kéjì kó yà ṣe bà kó ṣe bà o tí nǹkan mi bá lọ wọ̀ ọ́ orí rẹ̀ fẹ́ wú lọ́rùn rẹ̀. hello ìyàwó bàbá olówó ọ̀gá o ṣé o mọ̀ pé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ ẹ́ wọ́ gbogbo yẹn ò tiẹ̀ kàn mí ohun tí mo fẹ́ sọ fún ẹ báyìí ni wípé wàá gbé ọmọ mi tó wà lọ́wọ́ ẹ fún mi ká má dẹ̀ pàdé mọ́. mo gbẹ́nu dákẹ́ bí tó sọ̀rọ̀ dé yẹn ah, ah, ọ̀run wo ló ń bá mi sọ náà ọ̀rọ̀ láti ọjọ́ wo síjọ́ wo àpò má mi lọ síbẹ̀ rárá o tó bá fẹ́ rí púpọ̀ ojú mi. à èmi màá jẹ́ kó o mọ̀ wípé alága garage ó ju ọba bòmí lọ. kí ni wọ́n ò bí mẹ́tàlá ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹ kú lédè ló wá ká ní. chief ẹ káàbọ̀ ṣé o mọ̀ ọ̀rọ̀ tí mo sọ kò jẹ́ dàrú kó lórí fóònù fún mi ṣé tipátipá ló fi ń ṣọ̀rẹ́ ni. hello ah, èmi ló cut fóònù mọ́ létí. Um, um, chief um, lady kan mà ní ó wá síbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ó dẹ̀ ní dandan dandan dandan òun fẹ́ máa bá mi dọ̀rẹ́ mo dẹ̀ ní kò pọ́síbù rárá torí ìrìn ẹsẹ̀ tiẹ̀ èmi ò láìkí ẹ̀ mo máa lọ pàtí lọ́jọ́ oh. monday ọjọ́ tuesday mo máa lọ pàtí lójoojúmọ́ títí ọjọ́ sunday mo lọ́kọ̀ mi ò nífẹ̀ẹ́ sí i ah, èmi máa ń jókòó lé ọkọ ni ó ní ó dẹ̀ ní tipátipátipá òun fẹ́ bẹ̀ mi lọ́rẹ̀ẹ́ obì ọba ọsọ rẹ eh. lẹ à ń jà sí sáàmà ah. ní sùúrù fún ọ. kí n máa ní sùúrù ah, ó tẹ̀ ní patí kan wà tó ń fẹ́ pè mí sí bóun fẹ́ kí ìyàwó chief wà bẹ̀ torí tó máa ń <laughs> táwọn eléré bá ń kọrin kọ́ lè máa kí òun mọ́ <laughs> ìyàwó chief ẹni kó ń ṣe. ọwọ́ ah, wèrè ni. Hmm, ó máa ń ṣe èrè ń tiẹ̀ máa ní. wọn ò rí tí wọn rí ni. àwọn òrírí o ọjà <laughs> lójú bàjẹ́. orí rẹ̀ burú. wo chief ẹ jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ̀ jàre báwo rẹ̀ níṣẹ́. mi ì lè lọ bí tí mo ń bọ̀ lọ́mọ bí mo ṣe ń lọ lọ́nà ní bá pè mí ní iléeṣẹ́ búrẹ́dì pé ẹ́ńjìn nǹkan epo mo ti ṣe rí máa nǹkan tó máa bá a ṣe tẹ́lẹ̀ ibẹ̀ mọ̀ gbà lọ yẹn ti ṣe báyìí o ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọmọ yẹn mọ̀ ṣẹ́ gan. ọmọ ṣẹ́ ọmọ mm. ṣẹ́ ọ̀yá mm. <laughs> ẹ jẹ́ ká wọlé ẹ lọ bomi sára. mo jẹ́rìí yí chief chief. dáàzó. o ayé ọ̀la òde ṣọmọ òde ṣọmọ òde ṣọmọ èrè aládùn òde ṣọmọ ó kọ́ni lọ́gbọ́n. lẹ́kìtì. ó jẹ́ sọmọ. ó jẹ́ sọmọ ee. ó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. ó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ. ẹni máa ń wá fìtínà wá wàhálà kí wọ́n lọ́nà àbáyọ báyìí. ayọ̀kẹ́ mi rẹ̀ balẹ̀ ó ní wọ́n ti ń fura wọ́n ti ń fura ọ̀nà àbáyọ ti dé o ọ̀nà àbáyọ ti dé ọ̀rọ̀ àwọn ọba májà wọn tí ń bẹ́nu rẹ̀ oògùn ògún ní bẹ́ńbẹ́ kí ni oògùn oníkóró ni tó ti yọ ìwọ ti gbomi gbóná díẹ̀ kó lọ wọ́rọ́ sọyọ kan sínú rẹ̀ tó bá ti sọyọ kan sínú rẹ̀ kó dànù ọlọ́ngbọ́ yọ wà lẹ̀ omi gbóná nìkan sọ kan sẹ́yọ kan sínú rẹ̀ tó bá ti yòrò tán dàmú yọ wà lẹ̀ tó bá kọ̀ láàrin wákàtí méjì tí ọba tún wálẹ̀ fún kan tó sọ sínú ẹ̀ tó bá ti yòrò dàmú hmm. tó bá ti tún wá rí sẹ́rẹ̀ tí tó bá fi ń ọwọ́ rọ̀ lẹ́ máa lẹ́ à wọ́n á gbé omi gbóná kaná kó gbá yàá kó gbóná yéé kọkàn bú mẹ́ta ni dá sí wọn tó bá ti lè jòrò dààmú ah, mo fọlọ́ ń búra yóò wà ní. ti wá pọ̀ jù ṣé wà ní ṣe mí léṣe báyìí ṣé mi ò ní kú ṣá. o ikú orí mi ò ní jẹ ó sì wá kú ọlọ́mọdé òkú ọlọ́mọdé òkú lójú mi ó sì wá kú báwọn. a ah, tó bá tẹ̀ wá fẹ́ pọ̀ jù gan-an ẹjọ́ kankan lórun fẹ́rẹ́fẹ́ bí orun bíi orun bíi wákàtí kan àti wákàtí méjì lọ́ba tán jẹ́ kí mi náà mú ọ̀rẹ́ kọ́ wà lólè ìyá àgbà kọ́ ìyá ẹ̀ pé káwọ́ kò jàgùdà pa lọ́rùn ọ̀rọ̀ òkú sí níbo nírú èyí ti wá bá ló lè sọ ẹ̀wọ̀n ayé kẹ́jì mi kí ló dé mo rẹ́ kẹ́jì ara mi kí ló ṣe ọ́nù sínú mi ọ́nù inú ah, mi ẹ dín bá fomi sí yọ ṣé kí wọ́n lọ fomi sí yọ àbí wọ́n lọ fi yọ sómi. ìlà ọ̀rẹ́ mi ẹ kí ló ṣe. kí ló ṣe ojú ọmọ yìí yí padà kí ló dé sọ̀rọ̀ ìlà fún pàdé ni. sọ̀rọ̀ oyún bò ó ṣe olóyún fúnlà ni. mọ̀rẹ́ kẹ́kì mi olóyún. ìyẹ̀dá máa gbé lọ síbítù. wọ́n máa gbé lọ síbítù jẹ́mu ìbí. ọ̀rọ̀ mi ti àbí ọ̀sẹ̀ ń jọ́ kínní àná ibà kí ló pé. ibà jò ń gbà náà. ibà jò ibà jò ń bí ọ yọrí sí rèé. atúnilẹ́nu ọ̀yà ọ̀yà ẹ̀dá máa sọ mi lẹ́nu. Ah, mọ̀jẹ̀ ọ̀rẹ́ ọ̀dà kan. mọ̀jẹ̀ ọ̀rẹ́ ah. ọ̀ ó lè rè ìyá ẹjẹ ń gbé pọn ẹjẹ ń gbé pọn ah ilà. májọ rẹ o. yé àkùsí àbúrò báyìí. májọ rẹ dákun o. ah ee. bójá sọmọ. wo ìlà máa wọ́n wọ́n mi dàbí bójá sọmọ kankan o. ẹ̀ ń tàn wá lọ́nà lákòlọ́rọ̀ ilé ayé yìí. wá mi lọ sọ òun wá mi lọ ni. mo wá lọ lé ni ìwọ àṣé ìkún ni ọ tí mo gbé sí abẹ́ tí mo tó ń gbin ẹ̀pà. ìkún ọ̀rọ̀ rẹ ò yé mi àsámọ̀ rẹ ò yé mi èwo ni ìkún èwo lẹ̀ pa kò bọ́jà sọmọ mọ̀mọ́ ṣerú ẹ̀ mọ̀mọ́ dárò wí kan bá ń jọ da. wò ó o fún àbúrò mi lóyún tán o tún fún un lóògùn kéṣẹ ìwọ ilà. àbúrò rẹ èmi fún àbúrò rẹ lóyún mo fún bábúrò rẹ lóògùn ah, irú pálapàla wo lọ sọ lẹ́nu wa yóò lèmi àti àbúrò rẹ wá dà. ó lẹ́kùn lóògùn ọ̀dọ́ mami tóbi òní tòótọ́ gba ọ́ọ̀fù ló tó lọ ń jáde kí ló tó fẹ́ lọ sí. mo fẹ́ sáré lọ ṣerun mi ni. irun ilé ìdá kí ni bẹ́ẹ̀ ni òun lè dá mọ́. ee ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ kọ́mi kan. láti bò. láti bò. ẹ chief ẹ jọ kí sẹ́yìn dára wa. kalẹ̀ wá wa. madam labẹ́rẹ́ madam ọmọ tí tí ọ̀gá wa sọ lórí fún mi sí ènìyàn ní káwá gbé. ọmọ wo ọmọ wo. ẹ ọmọ wo ọmọ wo. ọmọ wo. ngbọ ọmọ wo náà bá ibọ. ẹbí ọmọ fún wọn chief sẹ́rí kẹsẹ́ ẹ̀ la bá lọ́rọ̀ rárá àti rárá madam la bá lọ́rọ̀ ọ̀gá wa àti madam ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó wà lẹ́yìn kò dẹ̀ sí anybody tó lè dá wa dúró lórí ẹ̀ rárá. chief ọ̀gá wa dẹ̀ ni pé tí ẹnikẹ́ni bá fẹ́ dí wa lọ́wọ́ iṣẹ́ wa láti gbé ọmọ ìdí ọ̀dọ̀ àwọn tẹ́mi ẹ̀ bá lọ sí i wọ́n kò lè wọ̀ ọ́. Ah, ẹ̀yin eh, chief ẹ wá farabalẹ̀ àwọn yòókù wa wà ń ta o wọ́n dẹ̀ gbé ìgbà so ẹ farabalẹ̀ o ẹ fi ara yín balẹ̀. n gbọ́ kí ló fà á ọ̀rọ̀ bó lọ̀rọ̀. ọkọ tó ń sọ yóò yé mi ẹ wo ẹ wo chief ó fẹ́ yàn mí jẹ ni o ah, ọmọ wo ọmọ olóńgbò wá ní báyìí wá ní báyìí. ẹ eh, chief chief chief chief. ẹ farabalẹ̀ àbá ń wí màá fi kọlà sí gbogbo ara yín lára nísìnyí ẹ dákẹ́ bẹ́ẹ̀ ṣe dákẹ́ yín náà ní kẹ́ dákẹ́. ká lọ Chief, ẹ jókòó. Ẹ bá wà, ẹ bá wà. sáyìn máa fi kọlà sí ilẹ̀ tó dẹ̀ pé ẹ̀ ń sun wà ní. bàbá ṣe bí wèrè bẹ́ẹ̀ lọ pọ́lọ́pàá àtàwọn ẹ̀wọ̀n àta o. Chief, chief, wọ́n yọ mi sẹ́, wọ́n ti kó mi ẹyẹ kọ́ mi fún mi. ẹbọ ọ̀rá dà lọ rẹ kí n lọ gbọ́ ma rẹ ẹbọ ọ̀rá dà lọ rẹ. àjẹmí ṣùgbọ́n ọkùnrin bíi ẹgbẹ́ yín ló yàtọ̀ sí i ẹ lè wá sá ẹ wá fẹ́ kọ́ mi. tíbi ọmọ ń tẹ́ ẹjọ́ sọ tíbi ọmọ ń tẹ́ ẹjọ́ sọ. ọmọ mi ọmọ mi ọmọ mi. ṣé wọ̀ wọn ọ̀dà ń dàpọ̀ èmi ọmọ lọ́ọ̀rẹ́ wò lọ́ọ̀rẹ́ wò. kápẹ́ nígbó kádọ̀rẹ́ ọ̀bọ kápẹ́ níjù kádọ̀rẹ́ àmọ̀tẹ́kùn ṣé kìí ṣe pé òkúta tí ọmọlé kọ́ lẹ̀ ló fẹ́ digun lé báyìí ká ṣiṣẹ́ bí ogún ọdún ká má rówó ká ṣòwò bí ọgbọ̀n oṣù ká má jèrè tí a bá padà sílé kọ̀mọ̀léèwọ̀. Ẹ gáfárá o. kí ló dé ṣé o sí mo ti dé ilé iṣẹ́ wọn lẹ wà lẹni rárá kí ló dé. ọgbọ́n tó ṣẹlẹ̀ ní àná kí ló Ah, wọ́n ti gbé tóbi lọ. tóbi èwo. ọmọ mi. tóbi yín. Mm. àwọn wo. àṣẹ́mi kọ́ ló bímọ fún àdá àtìmọ́ ni wọ́n fi wá pẹ́. àwọn wo. yéńdé tó wọlé ohun tó mẹ́jọ àbí mélòó mẹ́ta lọ́wọ́ lé wọn láwọn kan tó wà ta pẹ̀lú ìbọn ni wọ́n fàdá yọ sí mi wọn láwọn agbọ̀mọ àwọn lórí burúkú rẹ bá sọ pé ọmọ yẹn wọn ń gbé lọ́wọ́ ẹ tẹ̀lé mu ní ah, kémi ọ tẹ̀lé kí wọ́n pa mi. ṣéyàwó yín. ọ̀rọ̀ burúkú mo sọ fún òun náà ti lọ. ó ti lọ. òun náà ti lọ. ó ti lọ. máa ṣépè fún. èpè ẹ jẹ́ má ṣe pé ẹ má ṣe pé ẹ má ṣe pé ẹ fi ọ̀rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́. máa ṣépè fún sẹ́rí mo ṣe ń wo ọmọbìnrin ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm. mm. mo ti di pé gídà yẹ́fò ni ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe é sọ ńbẹ̀ tí n bá sọ ọ̀tọ̀ lójú tẹ́ fi wò mí. ìfẹ́ ti ẹ̀rọ bò mí lójú ń gbà náà. ó yẹ kẹ́ nífẹ̀ẹ́ ru obìnrin ọ̀hún ẹ́ fàwọ́rajà. à ń ṣépè fún. ẹ èpè ọ̀ràn o èpè ọ̀ràn o. pẹ̀lú ohun tó ṣe fún mi mm. ara ni ẹ ọ̀sáré lọ́ọ́bọ̀n tọmọ ní wọ́n náà lọ́ọ́bọ̀n mo gé ọ lórí mọ́mọ́ tí ọgbọ́n ti ń dà ó ó fẹ́ kún ọ pa kó wá wọlé kókówó kó lọ. ọlọ́run ló tiẹ̀ yọ yín tí ọ̀tàn ìṣẹ́nu kú kó fún yín lọ́rùn pa lóru. n tó fẹ́ ṣe náà. ká dúpẹ́ fọlọ́run bọ́dọ̀ sí wàá rí yìí kí wàá ní ṣíṣe pẹ̀lú àwọn ọmọ yín tó wà ní abúlé. sáwọn ọmọ ntọ́ba ni a ti ń pa rẹ̀ ni o. ṣé ká lọ bẹ̀ wọ́n kí wọ́n lè wá sínú ilé yìí padà. kò burú. ká lọ bẹ̀ wọ́n. Ah, ká bẹ̀ wọ́n ah. ojú tiẹ̀ tó bẹ̀rẹ̀ o ta lójú ó ti. ọmọ pupa tọba gbọ́ pé ọmọ ti wọlé mi padà. lẹ́yìn tó ti lọ. ah kábíyèsí olódùmarè títóbi rẹ o ọ̀dà àmọ́ nǹkan tá a ṣe ṣe. godo gidi koro gan turutu tí yóò ṣe é jírí bó jẹ́ sọmọ lẹ́ǹkẹ́ fi. bó jẹ́ sọmọ wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí yóò jẹ́jẹ́ máa gbé ká mi ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ tún ó tún ṣe dáadáa honestly wọn àníṣe ká pàdé ní agbóni mẹ́rin alẹ́ náà that same place láti máa ń pàdé yẹn. màdé níbo irú pàdé òṣù wo. máa ń rí màá ṣe é jù dáadáa ju tẹ́lẹ̀ lọ náà. ṣé ìyá wèrè ṣé ẹ fẹ́ ṣòfò ṣé ẹ fẹ́ ṣòfò ara ah, ṣé ṣòfò ẹ̀mí. ní sùúrù kí la gbé kílẹ̀ jù ní sùúrù ó yẹ kí mo ń sọ ó ti yẹ kó yẹ náà. kí ló ń jẹ yín that place náà ti yẹ. ṣọ́n mi ṣe yín ni ah. ṣáyé yín fẹ́ bàjẹ́ ni ah. ṣé fẹ́ ṣe orí ibú ni. ó lè pé ti jogún o kì í yàtọ̀ dọ̀gàrà máa mi. ogún kí ló jẹ olórí burúkú olójú jíjóná epo dòdò wo ẹ̀yin náà lẹ sún mi dé dédé bíi tí mo ti lọ gba jésù mo tún gba jésù tán nísìn ẹ tó máa díṣẹ́ ìyìn mi lọ́wọ́ ẹ jọ o ẹ ẹ bá mi lọ sọ fún àwọn yòókù yín pé kọ́ má wà kọ́ má wà mọ́ o iṣẹ́ ti yàtọ̀. tó bá jẹ́ òní kejì. tó ń sori ibú. ó ga ọ ọ lágbára ṣá ẹ bá mi lé ní ṣá. ṣé o rọ ọmọ yẹn àmì. mo sọ fún ẹ làwọn ọmọ yẹn ti kúrò ní kẹ́mi. mo ah, ah. sọ fún ẹ. ọmọ. I saw live vision. I want to, to, to some live, it changes new. Me, I expect hell. ẹ̀yin ni mo wá rí o ṣùgbọ́n bí mo ṣe bá yín yìí ah, ó bà mí lẹ́rù ẹ rí i pé mo dákẹ́ látàárọ̀ tí mi sọ̀rọ̀ ìrònú yìí ọ̀dà ó ti pọ̀ ju bí ìrònú bá pọ̀ jù ó máa mọ́kàn sáré. aráàbò ni wọ́n tó jókòó. ọmọ tí mo mú wá ni. lọ wá jókòó lòsòrí paramparami tó jókòó wọ́n ti gbà ọ́ síṣẹ́ ni dídé tán. bá a ṣe wọlé tí mo rí pé sí àpé mẹ́ta náà ni mo ní kémi náà jókòó. bí ọba pé mẹ́ta ọba lé mi dìde ń bì wọ́n mọ wá ṣiṣẹ́ ọ̀sẹ̀ àgbàgàdókò gbòǹ tí ń bọ̀ látẹnu ọ̀nà mo ti ń wọ̀ bí sórí ránran bíi àmàlà sàrà àbí ọtí nínú tí ń bí mi sí ọ kẹ́ni mo sọ ah, tẹlifíṣàn olójú mẹ́sàn-án ni ọjẹ rẹ tẹlifíṣàn ni mẹ́sàn-án olójú mẹ́sàn-án <laughs> ìrí bẹ́ẹ̀ rí sáwà láàyè. gbọ́ gbọ́ máa ń ṣe wà láì bí èyí ṣe tẹlifíṣàn mọ́nítọ̀ ni. mọ́nítọ̀ hmm, mọ́nítọ̀ àbí jánítọ̀ ẹ̀mí ọmọnítọ̀ rí o. sùkú wọn ti lo jánítọ̀ mọ́nítọ̀ lélẹ̀. mọ́nítọ̀. iṣẹ́ kí ni wọ́n ń ṣe àfi ń wo ilé iṣẹ́ wa ń bì. ẹnu ọ̀nà tí mo ti ń wo ọbọ̀ lẹ́ẹ̀kan rẹ̀ tó kéjì karú báyìí tán tó ṣe bí gbà pé wọ́n ló kó bó wa dàbí. ṣé gbogbo àwọn èèyàn tán ti sẹ́ńbí. pátá lẹ́rí máa wò. Ah! bí màá ṣe ń wọlé bọ̀ ẹ ti rí mi. wo tí tẹ́jọ kò síbi tẹ́ẹ̀mọ̀ gbogbo ti ṣẹlẹ̀ nínú ọgbà. wo bí ọgbà wọlé bí mo ti rí ọ tó ń sọ tó ń sọ rírẹ̀ rẹ̀ tó fi ń bọ̀ lẹ́ẹ̀. bọ̀dá ṣé mo sọ. Ah! bọ̀dá <laughs> ẹ wà á rí yìí ẹ bí àárín o ẹ rí pé ẹnu géètì ẹ rí pé ẹnu géètì ta gbà wọlé nù gbogbo bá ṣe wọlé bọ̀ tẹ́ ẹ wúkọ́ tẹ́yìn gbà tẹ́ rí di ọmọ kan tó ń tẹ́ lọ́rùn jùmọ̀. orí ó tún ọ láti rí orí bó wúkọ eléyìí gbóná o àgbo rẹ̀ sẹ́lẹ̀ díẹ̀ kí ló rò pé olórí para mi lè ṣe é. ẹ wo ẹmọ yẹn bújú sẹ́rí <laughs> orí pàràmù náà ni mo fẹ́ gbọ́. <laughs> tí mo rò pé ó bì í tí mo rò pé ó bì í ló. èmi ò lè bínú pẹ̀lẹ́ ilé bínú wà láàyè ilé bínú ó dàbí bàtà jọ gbélé ni ọlọ́gbọ́n èyí tọ́wọ́ yóò bá bú mi ní abúlé wa báyìí eh. eh. bí bàtà ẹjọ gbé ọ̀tà jọ gbé bí ọsẹ mọ búmi lórí parabọ nu o eh. ti yẹ yí orí bí náà ni àwọn tí àwọn tí a ti kọ àjẹ nígboro ẹlọ mẹsẹ wo mi. ọ̀dà kí ló lè ṣe ń bì sọ. tí mo lè ṣe pọ̀ hmm, àwọn èèyàn mọ̀ pè mí ní kọ́mẹ́dì ọ̀yẹ́ ni mo mọ̀ sáwàdà jù mm-hmm. ọmọ torí rẹ̀ pè mí sóde gan mm-hmm. nílùú wa so ti yẹ yìí táwọn yóò ní àwọn àlówó eléré wọn bá a ṣe àwàdà ó mm-hmm. èmi ó sì bọ́ bẹ́ẹ̀ ṣàwàdà fún ọ ṣé lórí oníṣẹ́ ọwọ́ òṣèṣẹ́ eh. ọwọ́ eh. ọ̀gá mi ọlọ́run ẹ má bínú pé mo pè yín lọ́gàá mi o mo ti èmi ti gbà yín lọ́gàá nù o. èmi ò tí ì gbà ọ́ mi ò gbà má sọ tó fẹ́ sọ. ṣe ti rí gbogbo ṣe mo lè ṣe olè nìkan ní ilé ìbọn ọlọ́mọra ni ṣe ti rí. olè wọn dalè bí wọn fìbọn fọ ọ lẹ́sẹ̀. sẹ́ni bọ̀ ni. ọlọ́pàá wà tí ó yìnbọn fún ọ nílé iṣẹ́ wa ọlọ́run ní jẹ́ kí gbogbo wa ṣiṣẹ́ tí ó dáa mo lè mo lè fọṣọ mm-hmm. mo lè gbálẹ̀ mm-hmm. mo lè ṣe gbogbo iṣẹ́ mo lè bá lágolo nínú bí kí n mọ lágolo <laughs> tí má sì délé náà mo lè bá yín fa jẹnẹrétọ̀ kí n bá yín ra ọ́ìlì lè bá yín mọ gé gbogbo kíní fúláwà kí n mọ gbé kí n mọ gé fúláwà kí n gé mọ́lẹ̀ lágé mọ́lẹ̀. àwọn akó fúláwà ń bí ìní àìgé àfi ṣe búrẹ́dì. ṣe fúláwà lè fi ṣe búrẹ́dì. Mm. fúláwà kí ni àwọn bá fi ṣe ṣé gàrí wọn fi ń ni tó bá gbogbo tẹ bá fi fúláwà yìí ṣe mo lè bá yín ṣe tó ti yé ẹ wa. àwọn nǹkan sọ ọgbádùn èyí ọgbádùn máa lọ sàlọ́dọ̀ àwọn yẹn èmi ọ̀gá rẹ̀ ń sọ̀rọ̀ máa pè padà mọ́ lálejò ohun tí a ń sìn ní ilé wa nù ẹ wá rí i àwọn nǹkan tí mo fẹ́ kó wá ṣe fún yín òun ló ti ń ṣe òun. mo ti ṣe o ti ṣe. sẹ́ni pé bó ṣe sọ̀rọ̀ ń sìn ara yín ti bẹ̀rẹ̀ sí ń yá. mo rẹ́rìn mọ́ lábẹ́ lójú. <laughs> ẹ ronú mọ́ ẹ̀yin náà tó. ẹ dàpọ̀ mọ́ àwọn tí ọmọ ti ń ṣe búrẹ́dì bí mo bá nu agolo. máa tẹ̀ rí nǹkan fi ṣe. ó ti tán máa rí nǹkan fi ṣe. ó ti tán. n bá dájọ́ kó bí ìbálẹ̀ bá wá jókòó tì mí kọ́ ọ àrùjọ. ó ti tán <laughs> olóyè mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan fẹ́lẹ́ ṣùgbọ́n mo ṣe bá yín lò jẹ́ kí n máa bí máa ṣe gbé kalẹ̀ ó mà tún nídìí owó mọ̀ ni. ọmọ tó ṣe é fi ọgàn tá a lè fi délé ọmọ àrídùnnú ọmọ àríyáyọ fara mi bí wí ní ìsìnkú ẹkùn máa rí pé ìyàtúndé o ìyàtúndé o bẹ́ẹ̀ bá fẹ́ borí yín gbàǹjọ ìbàbá mi gbó ààrẹ ọlọ́run ọkàn yín lé ah, ọlọ́run ọkàn yín lé ti ní o ẹ ní kábùkù ìbéèrè kíkí lọ́wọ́ ẹ̀ má kí mi o ṣé mo ní mo béèrè kíkí àbí mo ní kó kí mi má kí mi o àkàndé o ṣeun mi ẹ rí i pé kàlẹ́ lè yìí látijọ́ tí obìnrin rẹ̀ ti ṣaláìsí ó ti sọ tẹ́lẹ̀ náà wípé òun ò ní wọnú ilé mi ẹ obìnrin tó bímọ fún ni láàárọ̀ ọjọ́ kéèyàn sì bá aṣọ ta títí pé dojú kú ẹ wá mọ́mọ́ ẹ dàá lù mí láyà ó dàbí ẹni pé n tó rò nípa àwọn ọmọ yẹn ò ní yè àwọn ọmọ sì yè ọlọ́run fún mi wò ojú tì ọ́ kí ló dé èé ti rí kí ni mo ṣe ẹ̀rín yóò tayọ lágbára olódùmarè ẹ̀rín fọ́jọ́ lọ́jọ́ ọ̀pọ̀ yóò tayọ àwọn ọmọ yìí náà lágbára olódùmarè ẹ̀ jẹun àwọn ọmọ náà tó jẹ́ ká wà o tó tẹ́lẹ̀ bá ti mọ ẹjọ́ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ òun náà ti máa ṣe tiẹ̀ dákun ìlú ọlọ́ afẹ́ káwọn máa lọ wọ́n ti wà ń bí wọn ò lè ráyè kàwé. ẹ ẹ ẹ dákun akadé ìkànnì ah, ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi inú sì ń bí mi ó dùn mí láti ìsàlẹ̀ dókè ni àwọn ah, tí mo gbọ́ lẹ́nu ẹ̀ yìí ń lérò yìí pé mo lè gbọ́ ẹ fẹ́ wá káwọn ọmọ àwọn ọmọ tẹ kó fún mi láti yejọ́ yìí tẹ́ ti dà lù mí láyà ẹ wá béèrè ọmọ nígbà ọmọ ti tójú bọ́ tó ṣe ránṣẹ́. ọ̀rọ̀ ìlú èbó wọn à ń ṣèwé rẹ̀ lọ́wọ́ báyìí. ẹ mà kú ìnáwó ìlú èbó o kí ló dé tó ọ̀ràn wọn nílùú ààfin tiẹ̀ ní ọjà kọ́kọ́ àbí bẹ̀rẹ̀ ọfẹ́ fìyún mú wálẹ̀ ńrọ́ ni n ò káwọn ọmọ rẹ̀ bì kankan. àmọ́ ẹ má bínú ẹ má bínú dákun nítorí ọlọ́run kì í ṣe mí náà ó ní bá ó ní bá èyí ṣe mí náà ó sì bá ń ṣàlàyé. ẹ sẹ́ni bó ṣe sọ ìgbó ní báyìí ó yé mi pẹ̀lú ẹ̀ ẹ dákun nítorí ọlọ́run. olórí burúkú obìnrin kan báyìí ni. tabafọ tó ń wí àáfò sì famara. àkàndé bí n tiẹ̀ fẹ́ gbà wọ́n torí tiẹ̀ gbà èbí wọ̀ ní èmi rèé. ó sì fọ̀dọ̀ mi lẹ̀ ọ̀fà àwọn ọmọ yìí lẹ̀ bọ́ bá ṣe yí pé bóun ń ṣe ń ṣe tó ṣe bí ẹranko lásán tọ́kàn ìfàwọ̀ èèyàn bóra nìwọ náà ń ṣe ni ǹjẹ́ ó rí ibi wọ̀ lọ́jọ́ òní àyè yín kọ ní ibi tọ́yẹ̀kẹ́ jókòó kọ́ rèé ńgbò tí lóun ò ní fẹsẹ̀ bá nú ilé mi ni òjé mi ní òmù yín wọlé ẹ má bínú. ẹ àwọn ọmọ ń kọ́ báyìí. mo rán wọn ṣẹ́. àwa dúdẹ́ dé wọn. ẹ dúdẹ́ wọn. ẹ wọn. ẹ ẹ lè padà wá mi. ah ká mọ kó lọ ìjọ tójú bá ti rí ibi náà níbi wọlé. ìwé àti lọ́ọ̀dún ìbò wọn wọn ń ṣe lọ́wọ́ báyìí. ṣéyìn wá dàbí ọ̀dà ní ìsìn ọwọ́ àmọ́ ọmọ ọ̀dàlùmí láyé ọwọ́ àgbàgbé olóòní wọnú ilé mi ó sì wọ́ náà ó sì mọ́ ìyá wọn ọba àṣọ̀tá títí tó kú àlàyé kí ni ó máa dùn. sẹ́rí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó yé mi àti ẹ̀ kì í sojú lásán ẹ dákun ẹ dákun. ọmọ sí olódodo ẹ ṣe mo dúpẹ́. yà wá ọmọ yín ló ní òǹkú búrẹ́dì kan wá fún yín. mo kó búrẹ́dì wá kẹ bá mi pè fún àwọn alábàágbé yín kí wọ́n lè mọ̀ pé bàbá àdìo ó wà báwọn náà bá rí fortunate bread nígboro kó lè mọ̀ pé àwa là ń ṣe. é. ó bí o kẹ bá mi pè fún ah, ah, ah. ẹgbàá. búrẹ́dì ló kún náà làpọ̀gà yìí àkàndé hmm. ah, eh, eh, eh, èyí dá ní ìsìn àbí ọ̀dà bó bá ti ń ṣe báyìí ni tọrẹntì mi tọrẹntì ọmọ ṣé a lè máa jà kò sí bínú mọ́. èyí sì tún ṣe jù bẹ́ẹ̀ lọ. <laughs> ẹ ò tí wàá gbọ́kàn sí o díẹ̀ ah, ni wọ́n pín o. Hmm, ẹ sá sì bá ti ah, wò yìí. díẹ̀ ni wọ́n pín o ìyìn gbọ́dọ̀ pín eléyìí tán <laughs> àwa ní àjọ láàrẹ̀ bíi ìjọ́ mélòó kan. ìyá àdáyọ̀ ẹ máa bọ̀ bàbá lábúlé bàbá ah, àdì olóde o. ẹ kú àlọbọ ẹ kú àmójúbà mọmọ o àrìyàn lẹmọ rí o ẹ ṣe ẹ káàbọ̀ ẹ jèrè àwọn bàbá lábúlé dà bàbá àdì ó ní o àwọn ló gbé wá o. màmá ewé ń pín búrẹ́dì ni sára àdúgbò yìí náà ní ẹ fún. Ah, àwọn ah, ẹsẹ̀ tí a yà hàn yìí. kí lẹ̀ ń ṣe. kìnìún là ń ṣe ebi wọn ti fún ẹ búrẹ́dì àbí ṣé ìṣe kọ́rí ẹ̀fẹ́ kúrú. ṣé bàbá di ore. máa béèrè. bàbá di o ti máa sọkun. mo rò kórè ẹ̀fẹ́ bu. mo rò pa fẹ́ ṣòfò. ìròyìn pọ̀ lè rójú ráyè ṣeré ayé. ẹ má máa ṣe pé fún màmá. ẹ jẹ́ àṣe àyẹlé ẹ̀hún tó fẹ́ nu. àwọn fẹ́ nu. tọ́ọ̀gì gan ló tí ọba ah! ni òjé ìfojú ẹ̀ balẹ̀ tí n fi fún lé pé pé kò ní rí bá ti ṣe kò mọ́rọ́ nìkan. Ah! ìyá ìyá. èbó ti lọ kò lè ràn yín. ẹ̀yìn ẹ̀yìn wá bá ń gbé relé ọmọ ẹnu ọ̀nà mi ibi ọ̀gá ọ̀hún má ó dín o ọkọ ìyá ẹ máa mọ̀ ṣe. ní báyìí ogun èṣù ti sẹ́ ah, ọlọ́run ti sẹ́ àdàmọ́ ọ̀rẹ́ la ó máa ọ̀rẹ́ la ó máa ṣe. dáadáa lẹ dé sà. Ah! Ah! jèbúrẹ́ àwọ̀ olùgbẹ́bẹ̀ o ọba jèbúrẹ́ o àwọ̀ olùgbẹ́bẹ̀ o ah! torí báwo bá a wo a sì gbẹ́bẹ̀ o. pajápajá ló mu tí fi ń jẹsẹ̀ mọ́lẹ̀ o. kò gbẹ́bẹ̀ lákè. ààyè pa mọ́lẹ̀ yé pa. kó o gbẹ̀bẹ̀ lóko o kò gbẹ̀bẹ̀ lọ́la. ó bá rí bá tẹ́ ìdílé ọ̀wá àràǹkó ọmọ wọn ó gbòye o. àbádá kẹgbẹ́ bẹ́ẹ̀ láké. ọ̀kẹ́gbẹ́ bẹ́ẹ̀ lóko. ẹni ẹni ọ̀nà ẹ̀bára yín ni. àyírọ̀ kẹ́ńkọ́rin àwọn kẹ́ńdára yín ló. ẹ̀bára yín ni. orin tẹ̀fí àlọ́ lèmi ń kọ́ńté mi. ṣẹṣẹ fẹ́ àlà ó ní. àwẹ ń gbọ́ ló sọ ilé mi nílé aláwọ̀. inspiration inspiration ìyàwó. inspiration kankan náà la jọ ń lò ní. ọjà wèrè àbí ẹ wá gbà mí. ẹ dákun ẹ máa bọ. ẹ sọnù lẹ́ntì òde. àbí lẹ́dẹ̀rẹ̀ tẹ́tẹ́ fipá náà ni. mo lọ lẹ yakuya báyìí. ẹ má bínú. ẹ̀yin lẹ bà ẹ má bínú. látara dá. alálùbáríkà ọmọ tó ṣe fi ọkọ gbogbo tunu oríṣi ayé àbílẹ̀ ẹ bá ra yín ọmọ àríyá yọ ẹ bá dọ́kọ̀ ìkànnì lọ́rọ̀ kì í ṣọmọ pàpà lágì ọmọ akótilétà bíi ti bójé ṣọmọ irú èyí o èmi ò jẹ́ ọmọ alágídí bójé ṣọmọ rárá rárá má sùn mọ́ ọmọ tí tó ti gbà bójé ṣọmọ mi ò fẹ́ rí ọ ẹni máa ń wá fìtì náà wá wàhálà bóbó bójé ṣọmọ ọmọ tí ń jẹ́ bójé ṣọmọ aláwọ̀ jàgùdà páálí ọ̀run ṣùlápàrọ̀ kú sí níbo nírú èyí ti wá ta ló lè sọ ọ̀rọ̀ báyìí kó dákun kó wá wí o kó má jẹ́ jìyà ẹ̀ṣẹ̀ ní Elédùà dákun dárí ẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí ta kókó a ò lè tú ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ bó jẹ́ sọmọ. irú ọ̀rọ̀ wo lẹ gbé jáde báwọn ẹ wo ẹ mọ̀ gbèrú tẹ̀ ń gbé wà wọn o ẹ mọ̀ gbèrú ẹ̀ wá o gbogbo ẹni tó bá bá ń gbọ́dún tẹ̀ sọ lẹ́nu wọ́n mọ̀ gbé sépè ní kódà wọ́n mọ̀ gbẹ̀yìn kan sépè ní ẹ irú ọwọ́ wo ni ẹ wo ẹ mọ̀ gbèrú ẹ mọ̀ gbèrú ọba information wọn ojú mélòó ló wà ń nígbà tó ń ṣe àbẹ́tí mélòó ló bẹ gbọ́ngbà tó ń ṣe tó ń dùn mọ́ ẹ dáká ní pé mo ti kú wà á ráyè láti wá máa ṣiṣẹ́ bí débi tó ti máa gbowó. ó burú gan-an ó fún yàn lóyún ó tún fún lóògùn kó fi ṣe é ah! tó bá jẹ́ kó ti kú ńkọ́. kémi ah, ọgbà arúfọmísàn òsì wo nù kémi ọmọ kí n máa ṣiṣẹ́ káwọn mẹ́ta máa pín ayé ah, tí ẹgbẹ́ mi náà ro gbèsè ayé tèmi ni sẹ́mi ò ní àwọn bùkátà tèmi pẹ́pẹ́pẹ́ àtẹ́tẹ́ mọ̀ àtẹ́tẹ́ mọ̀ tèmi ọgbọ̀n ni ẹ mọ̀ gbẹ̀yìn wa ẹ mọ̀ ro ẹ mọ̀ tiẹ̀ rú rárá. ọ̀dà ọlọ́fà mọ́dọ̀lá ṣe àpín ire àlàáre àtúnbù ire ni tó bá mọ̀ pé ò lè gbà ẹ bóyá ká lọ bá dáàdi wa pé tọ̀ òun fún ọ lóyún o ó tó fọ lóhùn kó fi sẹ́ o. wá ẹ má máa ṣe bá wọn ṣé gbogbo nǹkan náà lè mọ ṣé gbogbo nǹkan náà lèèyàn máa lèèyàn máa sáré ẹ ti ẹ dá nǹkan rò ní rárá ni ẹ dá nǹkan rò ni kí ni nǹkan fẹ́ dàbí kó fẹ́ ní mi lára náà ni ẹnìkan mọ̀ ṣiṣẹ́ tẹ̀yẹ̀ mẹ́tọ́ mọ̀ pé tírì wọn. ọ̀rọ̀ mẹ́ta lọ dáa ọ̀ràn mẹ́ta ni. ṣo ti gbọ́ àbó gbọ́. mọ̀mọ́ rẹ ni kejì kò yẹ kí wọn náà tún kálá mi báwọn you know i love you hmm. ọkàn yìí wọ ni i love him. i love she kí ni kí ni ìwọ náà rò kọlọ́kọ́ kan tó gún pàṣẹ níbo ni abẹ́lẹ̀ ọ̀rọ̀ jóná sí má gbàrí mú kí ni conclusion orí tèmi ń gbáyé báyìí náà rí mi gbóná gan màá fún yín lábọ̀ màá fún yín lábọ̀ màá fún yín lábọ̀ rẹ̀. àdìo. ń dà bá mi. kejì. sá. ọlọ́run owó yín o. àmín. ẹ dàgbàlagbà. àmín. ọ̀rọ̀ tí mo pè ń sí lónìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni o mo sì fẹ́ kẹ́ fara balẹ̀ kẹ́ gbọ́ dáadáa kò tètè yé mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oòrùn tó kù lókè báyìí ó ta sọ ọgbẹ́ èkejì mi gbìyànjú lórí ọ̀rọ̀ yín ṣùgbọ́n mo takú ngbà náà àbọ̀rọ̀ mi ò yé yín mo takú ngbà náà kí wá ṣẹ̀ bí mi náà ọ̀pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé obìnrin máa dá ìwà lórí ìrù ni wọ́n máa pupa lójú yoyoyo ẹlẹ́ẹ̀kẹ́rọ bó ti tí mo ní mo gbé e léwu n tó ṣe ń bẹ̀ lọ́pọ̀ mo ní táyọ̀ n tó ṣe ń bẹ̀ lọ́pọ̀ tọlọ́rẹ́ láì mọ̀ pọ̀ máa lè lọ́lọ́rẹ́ gbé wá ọmọ àlè tẹ́mi ń gbé jó ọlọ́run ọ̀dà ẹ̀yin ẹ̀ ṣàfarabalẹ̀ tí mo pè é sí iṣẹ́ kí lè fẹ́ máa ṣe torí kò ní wù mí kẹjọyè ajínasẹ tí máa jẹun àjígbọn ni kì í sóúnjẹ àlùbáríkà o ogún ẹni là á jẹ níbi lálùbáríkà. ìwé lówó mi kà o torí ọmọ tó bá rẹ́kọ̀ọ́ léni tí o kọ́ tó bá dọ̀la ó máa dẹni ẹ̀kọ́ láwùjọ ni o. bẹ́ẹ̀ ni yóò dẹni ẹ̀kọ́ ọmọ tó rẹ́kọ̀ọ́ tí o kọ́ tó bá dọ̀la yóò dẹni ẹ̀kọ́ tó tọ́ ni mọ̀ ń bọ́ àfẹ́sì fún tẹ. ẹ ti bá mi ẹsẹ rí ti ìwé òun mọ̀wé ní tiẹ̀ òun mọ̀wé àmọ́ èmi ọkàn jẹ́ pé bá mi ń mọ̀wé ń fẹ́ kàwé ní tèmi torí wọ́n ní ìwé ìsọ̀nà mi. ta ló bọ̀ wọ́n àdìódé o dèmi rẹ̀ fi àgírí fúra wa rè o. mo máa ń lálàá ṣẹṣẹ rí lójú àláhùn a máa gbéwèé kó wájú mi a máa gbé búrẹ́dì ibẹ̀. àdìódìó oh, ìwọ ńlá là ó dá kí lọ fẹ́ ṣe mọ́tò tèmi rẹ̀ fi disagree láàrin ara wa náà ni. ẹ ṣe bá mi mm-hmm. búrẹ́dì ló wù mí ta. iṣẹ́ wa lọ fẹ́ ṣe. mi ẹ gba yìí ń gbòòrò gbogbo àwọn sọ fún wa pé fortunate bread fortunate bread o ni làwọn máa jẹ o á rò pé náà kúkú máa ta búrẹ́dì ẹ jẹ́ máa lè ṣe búrẹ́dì yìí. ẹ ń bá rí bí gbogbo àfihàn ṣe rí wọn ti mọ̀ pé búrẹ́dì lẹ́ ń ta bá mi dé máa ta búrẹ́dì ẹ dé máa mọ́tò tó hmm. lè ṣe búrẹ́dì. àdìẹ díẹ. ẹ̀yin mọjọ. kẹjú àbúrúkú ah. ọbẹ̀ máa mójútó owó. búrẹ́dì. ọbẹ̀ máa mójútó owó ọlọ́ọ̀kọ́ mi ní bá a ti ṣe àtiwọ́tọ́ kàwé àti búrẹ́dì ọlọ́ọ̀kọ́ mi bí màá ti ṣe ń bàbá rọrẹ́ mi àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ àtúngbèdè o ayé ẹ wá wòran. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ ìrí aládùn. bó jẹ́ sọmọ. ó kọ́ ni lọ́gbọ́n ó tún fún ni lóye. bó jẹ́ sọmọ. ó ń là ni pẹ̀lú ẹ̀rín àríntàkìtì. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ ee. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ah. ẹni bá ń wá. ẹ wá kó wẹ̀rẹ̀ yín kó lọ́jọ́ nàbí kí ló fọ́ òsì báyìí. ẹ ẹ dọ́nà kí ni máa ṣe ẹ̀yin tálíkà àdúgbò yìí ná ẹ kú ọlọ́jọ́ ọ̀nà náà. ẹjọ́ torí ọlọ́ ẹ má bínú ẹ má bínú. tọ́ba yá ń sìn wọ́n á léèyàn bẹ̀rẹ̀ sí ní náà yìí wọ́n náà yìí. a ní ẹkọ́ ti kọ́ ẹkọ́ ti kọ́ ọlọ́jọ́ ọ̀nà fún mi jàre kí ló dé. tani ọlọ́gbọ́n fẹ́ nà. Ah, ríìmù yìí ó tẹ̀ mọ́ wá fẹ́ nà. jẹ́ o ayé ẹ̀ wá wòran. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ èrè aládùn. bó jẹ́ sọmọ. Eh, eh, ó kọ́ ni lọ́gbọ́n ó eh, tún fún ni lóye. kéèyàn pàdé irú ilé kó ló fẹ́ bá ẹgbẹ́ ẹ̀dá à eléyìí tí kò lẹ́gbẹ́ yẹn gbígbà tí yẹn bá ń bá òdìdí ìlú kan jáde. <laughs> èmi ọyá fi rìpọ́ọ̀tì ẹ̀. mi ò fẹ́ rí ọ ẹni máa ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ. mo lè gòkè mo lè sọ godo gidi goro gan turutu tí ó ṣe é jírí bó jẹ́ sọmọ lẹ́ńkẹ́ sí i. bó jẹ́ sọmọ ló jẹ́ bẹ́ẹ̀ bó jẹ́ sọmọ wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí ò lẹ́gbẹ́ máa gbé kámi mọ́lé ah. ó tún ti dé. àtàlẹ́ pé nígbà tó yẹ pé àkọ́kọ́ tá àkọ́kọ́ rí náà ló já dúró ẹ̀. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ jọ ta ni mọ́níjà nu gbogbo yín. àwọn ni mínísà bọ́bí bọ́bí ìwọ mọ́níjà lọ́wọ́ bàtà búkú báyìí wá bí iṣẹ́. Ah, rárá sùn bẹ ní inú labour tá a bá ti wà ní production ni mo máa ń bọ́ eléyìí sùn tí máa wọ eléyìí torí kí n lè rí ẹsẹ̀ gbé rẹ̀. sùn bẹ́ẹ̀ nu lé ah, ìwọ ọmọ jí búrẹ́dì tiẹ̀ ah. ìwọ kọ́ ni kí ni alọ́ ọmọ jí búrẹ́dì ẹ wo ẹ wo ẹ ti sẹ́ ẹ mọ bí mo ṣe jẹ́ iléeṣẹ́ yìí èmi mo ní iléeṣẹ́ yìí o ah. wèrè wo ló ṣe à torí bàbá tèmi tí gbogbo yín bá ti ṣẹ́ lónìí iléeṣẹ́ yìí omi titun ti wá rúbà ẹja tuntun ti wọnú odò gbogbo rárá àdá tẹ́ ẹ máa ń ṣe káàkiri gbogbo ẹ mo ti mọ̀ àti bí ẹ ti gbé fúláwà wọlé sí production tó yẹ pé ńgbà tí búrẹ́dì bá máa jáde ọ̀tọ̀ yín tó yẹ kẹ́ ẹ produce ọ̀tọ̀ yín kan tẹ́ fi produce ah. gbogbo ẹ̀ láti gbọ́ ẹ tún wá gbọ́ ẹ tún gbọ́ gbogbo nǹkan tó jẹ́ pé tẹ́ wá fẹ́ produce búrẹ́dì yẹn tẹ́ wá lọ yín nǹkan tó yẹ kó wà one twenty ẹ lọ gbé temperature yẹn síbi one fifty kó lè bá a tètè jiná ah. táwọn tán ta búrẹ́dì ń gbòòrò àmọ́ jẹ́ àmọ́ yìí pé láàrin ijọ́ kan ijọ́ méjì búrẹ́dì ó ti bu ẹ láti yín kẹ ẹ tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ ẹ máa gbọ́ mi sẹ́rí sẹ́mi kó àwọn tó kù bẹ́ẹ̀ tán ti ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ supervisors pátápátá la ní kàn pè wá ta ẹ lọ sọ fún gbogbo wọn gbogbo dáadáa tẹ́ ẹ̀ ń ṣe yẹn bẹ́ẹ̀ yẹn bá tún dánrú ẹ̀ wò á nìkan pa ni ẹ sọ́rí sọ́rí wọn ní pa á nìkan tì mọ́lé ni torí tàbàdà kọ pípa yẹn rò ní báyìí sẹ́wárí gbogbo òfin Mósè tèmi tó kù pátápátá wọ́n ní ìjọba ọmọ padà sọ fún yín lọ. àlàó ń kọ ìrì àwọn tí àwọn ń jó gẹ̀gẹ̀ ìjà kádíkó ń dúró wílú ìjà kádíkó nàìjíríà pípú wùlílílí lílílílílílí àní ìjà kádíkó ajúra wa lọ òlélélé òlélélélélélé lélé. lílílílílílí. ṣọmọ. bó jẹ́ ṣọmọ bó jẹ́ ṣọmọ ìrí aládùn. bó jẹ́ ṣọmọ. ó kọ́ ni lọ́gbọ́n ó tún fún ni lóye. bó jẹ́ ṣọmọ. ó ń là ni lóye pẹ̀lú ẹ̀rín àríntàkìtì. bó jẹ́ ṣọmọ. bó jẹ́ ṣọmọ ee. bó jẹ́ ṣọmọ rárá rárá má sùn mọ́ mi. má sùn mọ́ mi. bó jẹ́ ṣọmọ mi ò fẹ́ rí ọ. ẹni bá wọ́n ti ti náà wá wàhálà. látàrí alálùmọ́lẹ̀ láti jọ wá bíbí pápá ìkara tẹ̀lé bó ti bọ́ bí ti bọ́ mo gòkè mo lè kóró gidi kóró gan. nígbà tó wá gbé sí àkìlọ bẹ́ẹ̀ sí ká máa wò mí. nígbà tó ń fọwọ́ lè sí kìlọ bẹ́ẹ̀ sí kìlọ bẹ́ẹ̀ sí máa wò mí. dúná ọtọ́ ń bóúnjẹ mi kìlọ bẹ́ẹ̀ sí iná. mo ní ọmọ rẹ bọjẹ tí mo fẹ́ ṣe gan ni ẹran tí mi ò tí ì jẹ́ mi gangan ò tí fi sẹ́nu lọ sáré fi sẹ́nu. mo lọ sí lóúnjẹ tó. mo máa máa mọ̀jà mọ̀jò di wàhálà láàrin mi àti ẹ̀ ilẹ̀ ọbẹ̀ lọ́wọ́ ilẹ̀ ọbẹ̀ mọ̀mú lọ́wọ́ ilẹ̀ ọbẹ̀ mọ̀mú lọ́wọ́ ilẹ̀ ọbẹ̀ mọ̀mú lọ́wọ́ ilẹ̀ ọbẹ̀ mọ̀mú lọ́wọ́. ìfẹ́ oúnjẹ ọ̀sán mi ni orin fi ṣeré o. mọ̀bí lórí o mọ̀bí kálukú ló mọ bó lórí rẹ o. ata ah, ti dọ̀jẹ̀ lórí ewé a ti dọ̀ lórí mu. kálukú ló mọ bó ń ṣe rìnrìn òun tilẹ̀ fi sùn o lọ o. ṣe bó ní ọmọ ló jẹun òkiri mọ́ ni níbo ló ti rélé. tọ́ bá ń gbọ́ lọ́hùn ṣe bí bá a sí èèyàn kan náà ń pè bẹ́ẹ̀ ládùúgbò tí a ṣe rí ẹrù ti tán fún mi àbí tí ẹ bá sì rò pé òun ti ká ẹni tòun ọlọ́run àti tẹ̀wá tẹ́rọ̀ gì. ọ̀rọ̀ kí n bùlà. ọ̀rọ̀ kí n mo fẹ́ sọ fún gbogbo tó ti mọ̀ náà ní gbogbo àìdá tẹ́ ṣe fún mi àtàwọn àtiwọ́ àtàbúrò rẹ̀ náà ni tó jẹ́ pé tírì wọn ni ẹnìkan ní ti dẹ́yìn mẹ́ta nínú náà òun náà ni ó sì kankan mí bẹ́ẹ̀ ọlọ́run ṣe dídì taari olóore sí mi nù lẹ́kọ̀ọ́ yìí. mo ti lé tiẹ̀. ti ń pọ̀wó. mo ti lé tiẹ̀. aláàánú samaria. kò lè yí ọ. ọmọ o ní àfi tí màá fẹ́ jẹ lóhun ní gbẹ̀mí. ló gbé yẹn ìgbà. Ah, ògúnfe lẹ́nu yìí. sàgúnfe. eléyìí ju ògúnfe lójú ẹ. sàrùn bí ògùn kò lẹ́nu. wàá gbọ́ n tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn tó ní màtàbúrò mu àti ntí ọ̀dà jáde báyìí ṣé n kúkú sọ̀rọ̀ ìfún bàbá mi pé tọ̀ nígbà wà lọ́dọ̀ ìyá àgbà o ìwọ lọ bá yé ọmọ wọn dẹ́ débi tọ́ dé yìí o kọ́ dẹ̀ máa bá gbogbo owó ẹ̀kọ́ máa pé n fúlù. pẹ̀lú o tún jẹ́ pẹ́ẹ́ni o tún jata ni o tún rubí sí mi kó lọ sọ fún wọn pé èmi èmi mo fún ọmọ wọn lóyún o tí wọ́n lè mọ̀ pé wọ́n lè mọ̀ pé mi àti àbúrò rẹ̀ gan jẹra wa débi tí wọ́n mọ̀ pé àbúrò wa lóyún. ní èmi ò ní dá dóbi débi oyún ní ni pé wọ́n ló fún un lóyún tó tún fún un lóògùn kíkọ́ sí kò kú dùnà bọ́jẹ́ bọ́jẹ́ irọ́ o bọ́jẹ́ irọ́ o bọ́jẹ́ nǹkan kó ń jẹ dànù irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu irú ìrònú wo ló ń rò sí mi o. kó o máa gbowó ẹ kó o máa pé kó o máa jà fún sálárì ni. no food policeman yóò rí ìjà o ní ìbàjẹ́ mi oúnjẹ ń sọ fún bàmí o. no food for lazy man o. tọ́ba ní ìbàjẹ́ mi oúnjẹ ń sọ fún bàmí o. yìí <laughs> sẹ́nu ọ̀dọ́ ẹ̀. <laughs> Eh. <laughs> mo jẹ́ <laughs> mo jẹ́ di ọmọ landlord. ọlọ́ọ̀ni. Ah. inú mi o. ẹ̀gbọ́n mi. kejì. kí ló ṣe yín. inú ọmọ mi ni o. kí ló ṣe yín nínú. inú mi o kí ló ṣe inú ìdánwò báyìí. bẹ́ẹ̀ mi náà ṣe rí rè. bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. ẹ eh. ṣó pẹ́ ẹ̀dí ẹni ti sinú. rárá o. dádì. inú mi ò. yé kíre ah. eh. yé ogunde o yé. ó sì lóun jẹ́ nǹkan kan. Ah, ǹjẹ́ nǹkan kan bá mi sínú láìsùn obìnrin tó wà wú kó bá ọba gẹtìmánù dá wọ́n bá sílẹ̀kùn. mo mo ti bọ̀. kí ló ṣe ọ́. mo ti bọ̀. kí ló ṣe wọ̀ náà. iṣẹ́ ayé mi. àyẹ̀wò dódódódó àyẹ̀wò ní í ṣe ẹ̀yìn méjèèjì àyẹ̀wò ní í ṣe ọ́ ẹ mà gbà mí. ó jẹ́ òun lẹ jẹ́. iyán iyán àtògùn la jẹ. kí lẹ jẹ oúnjẹ náà ni. irú oúnjẹ ìyàwó. oúnjẹ náà ni. oúnjẹ kò lọ jẹ oúnjẹ yé dádì wọn iná láboyún bẹ́ẹ̀. oúnjẹ ìyàwó ni ó jẹ. dádì wọn iná láboyún bẹ́ẹ̀. àtẹnujẹ pasúlẹ̀ gbìrà mi po. Ah. ẹ bá gbà mí ọlọ́rẹ̀ẹ́bìnrin òun ló gbóúnjẹ wá ni hmm. làbájẹ yá àtògùnfe ìta jẹnu o bá mi. bọ́ ìyá àtògùn. tó oúnjẹ la jẹ. àbórí ẹ̀ fún mi. oúnjẹ la jẹ. mo ì bẹ́ẹ̀ jẹun. irú oúnjẹ wo. sẹ́rí ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ẹ jẹ́ ìjẹ́wọ́ bíi tabadé sẹ́rí nígbà míì wà ọ̀rọ̀ wa kò ní sáyé ìgbà míì sì wà ayé wa kò ní sọ̀rọ̀ sẹ́wárí lẹ́yìn bá sọ tọrọ yóò kú ẹ wò sá ẹ bọ́lá jẹ ah! ẹ bọ́lá jẹ. kò tó fi gbẹ́bọ ní ọba mi. ẹ sẹ́bọ̀ sẹ́bọ̀ orí tàjọ lè ní ti pè ah! torí pé mo ní pé blend ike dáadáa ni. ìlà ah, ah, ẹ̀bùn. ìyí bẹ́ẹ̀ ni sà ó lábàjẹ́ àmọ́ lábàjẹ́. ẹ̀bùn lẹ jẹ. ó jẹ́ jù mí lọ. ṣe kó lórí burúkú. ó jẹ́ jù mí lọ. báwo ni kò tó mi gbẹ́bọ ni o ṣe rí tó ti ti ẹ ti ṣe ń dárò òṣèré ayé mo pè pé nǹkan kan wà láàrin yín àṣírí yín sì máa tún yọkàn ẹ máa rán o. bá mi ẹ má jẹ́ ọ̀pá mi kìlà ila, lọ́dọ̀ wọn. Ilà ilà ò ní gbádùn ah, ah, àtẹnujẹ pa mí. Ah, ilà. Mo dáràn. Bàbá aláwo mo wá bẹ̀bẹ̀. Níbo alùgbèrè. Ó ní mọ́mọ́ mọ́ wọlé lu alugbere. ó lè mọ́mọ́ bẹ́sẹ̀ lẹ́nu. alugbere. a bàbá aláwo bò wá ìyàwó rẹ̀ yóò ẹ wo kan wọn bí àgbè. ó tó báyìí. ó tó báyìí. Allahu Akbar. ọ̀kan lẹ́bọ̀ làwọn dẹ̀ mi ò mọ̀ bó ṣe jẹ́ o ẹ wo ẹ dàgbà ẹgbà mi o. ẹ ń ṣe ń wò nù o ah. ẹ jọ àfa o ẹ̀ràn mi lọ́wọ́ má bà mí lórúkọ jẹ́ o ṣe mọ̀ pé ilé ọmọ tí a ní ọmọ bíbí wa ní hmm. ilé ìlàgbà ní òṣìṣẹ́ hmm. sọ̀rọ̀ mi yé tó bá rí bó ṣe rí nísìnyí kò ní sọ́dọ̀ ẹ̀ ló kọ́ burúkú bí ìgbà pé èèyàn fẹ́ sóògùn owó àbí. bẹ́ẹ̀ ni a yóò sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ èyí ẹlẹ́nu pẹ̀tù bẹ́ẹ̀ ló ti gbé wàhálà wálé wọ́n ní lọ́lọ́ ìgbẹ́ bọ̀ wá ah. ṣe é rí. olóyè. Mm -hmm gbogbo tẹ́ sọ ló yé mi hmm, lágbára ọlọ́run bá a ṣe é sí ara ni gbogbo bá ti wá ṣe ọlọ́run ó kọ́ àmọ́ ṣe awu ṣé òjò báyìí lọ oh, ọlọ́run bá ti dá ìwòsàn kó tó dá ìsàn hmm. hmm, agbára ọlọ́run kà ọlá ànábì muhammed sallallahu alayhi wa sallam yóò ṣe é ṣe ah, ẹ̀yin ọmọ ṣé inú yóò máa ṣe gbùdùgbùdù tí yóò máa dàn láàmú. kò mọ̀ sí bí ẹ ń yíwọ̀. àwọn tí ìtọ̀dọ̀ mi ti ń bá fọwọ́ kàn ohun ìmọ̀ lé ní dídídí ìgbà míì wà tí ó jẹ́ pé yóò fa ọkọ̀ ẹ̀mí mi báyìí bí ìgbà tó fẹ́ fa jáde. subhanallah. Ah! lọ́kọ̀ tẹ̀ gbọ́ bí ọ̀rọ̀ ń lọ báyìí ó ní fa ọkọ̀ ẹ̀mí o olórí burúkú kò sí ní fa ọlọ́kọ̀ ẹ̀mí. olówó kọ àmọ́ ṣe. ẹ jẹ́rìí ẹ̀fọ́ ẹ̀tọ́ ìgbà mi o kó tó kọ tèmi sí kọ́ ló kọ jẹ́ o ah, àbí kí ni àti gbọ́ wọn kò lè fẹ́ fi hàn sóògùn owó rẹ̀. ayé sòrò. wọn ni wọn kọ àwọn lọ rí jẹjẹ kó jẹ. agbára Ọlọ́run ọba agbára yìí mọ sálà láwọn olówó sálà yóò ṣe é ṣe. ẹ jẹrìí hmm. bàbá bó bá ti jẹ́ ló tún máa kàn sí. ẹ ẹtọ má sálà. ẹ ǹlẹ́ o. sẹ́ẹ̀lì bọ́ọ̀ kàbáyé ayé gbọ́dọ̀ rí báyìí ẹlẹ́ẹ̀kẹ́ sí méjì. inú ti ẹ yẹ ọdẹ ilé ìwé. mo rán ẹni kejì. ẹ pẹ̀lẹ́. ó ṣe. báwo wà lára yín báyìí. Ah, ó ń balẹ̀ díẹ̀díẹ̀. ṣé ti wá jẹun. Ah, a lè jẹ nǹkan kan. ìyá kí lè fẹ́ jẹ báyìí. a jẹun. ẹ jẹun. Hmm, ṣe dábàá ló ń jẹ. ìlà hmm. ìwọ náà ò jẹun lóúnjẹ jíjẹ. ẹ oúnjẹ. èmi ò jẹun àá pẹ̀lú inú wa yìí èmi ò jẹun o. kí ló wá fẹ́ jẹun. tí máa lè rí ẹ̀bà. ẹ̀bà. ọba hmm. mi tẹ sínú ke tó jinú díẹ̀ ó wàá gbé sínú omi kó lè. kó lè tutù. kó lè tètè tutù ó wàá jẹ́ kọ́bẹ̀ mú kó gbóná dáadáa. kọ́bẹ̀ gbóná. Hmm tẹnu jẹ́ o. ńlọpa súlẹ̀ ìgbéra. pẹ̀lú bí inú ẹ̀ ṣe tó yìí ó tún fẹ́ jẹ̀bà ẹ̀bà tútù àtọbẹ̀ tó gbóná ó lè ló fẹ́ jẹ̀kọ. mọ̀rẹ́ ni kejì nítorí tó ń fi wéra wọn jọra wọn àṣé títorí pé inú mi ti wá rí báyìí náà ni wàá ní jẹun ọ̀tọ̀ ní ayé oyún ọ̀tọ̀ láyé oúnjẹ o aboyún jẹun o. tí fún mi bá wú kò ní mọ́ jẹun o. aboyún jẹun hmm. ẹ̀yin lóyún báyìí lójú ara yín ni ọlọ́run sọ yín láyọ̀ àtàlàfíà ẹ fi bíbèjì ẹ jẹ́ ń ṣàánú yín kí n bá yín wá nǹkan tẹ́ máa jẹ. àtúntò tó yẹ ọ jẹun ó dáa máa para mi kí tó dé. sàlámù alẹ́kùn o. àmì àlékún sàlámù o. àmà. àbá o. ẹ ti dé. bẹ́ẹ̀ ni. sàlámù alẹ́kùn. ẹ dẹ́kun ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ọjẹ ẹ ti bá a ṣiṣẹ́ wa ẹ ṣe. ọ̀rẹ́ a ti ṣe ń tẹ̀bẹ̀ wá. àtúntẹ̀bẹ̀ á nì. ẹ sì mo dúpẹ́. ó kọ ọlọ́run ọba yá sàlámù sẹ̀límù ní àfihàn. Allahu Akbar. láṣẹ ọlọ́run á dúpẹ́. àmín àmín àmín. tá a bá ti lè lò ó kí o tó jẹun láàárọ̀ ni kí o máa lò ó. wọ́n lò ó fúnjọ́ méje àmọ́ òwúrọ̀ jáde o kọ́ mọ̀ kúrò lákàtà yín. ẹ jèrè. tá a bá ti ń lò ó ah, hmm. láṣọ Ọlọ́run á ẹ ṣe mo dúpẹ́. kò tọpẹ́ ẹ jèrè a dúpẹ́ rẹ ni. mo gbọ́dọ̀ kúrò hmm, hmm, lákàtà wa ó ti dà ẹ ṣe mo dúpẹ́. a dúpẹ́. ó dà èmi náà wà á inú ilé ń bẹ̀. ó ẹ ṣe mo dúpẹ́. ó dà a rí inú ilé. Ah, ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe mo dúpẹ́. ẹ̀rù ẹ bá ti mú mo ní afáàní pẹ̀lú gbólọ yóò lọ rẹ̀ ẹ̀mú pàápàá ẹ̀mú kan nàmdúnú kò sábòrò mbẹ. Mami, mama bi o bá mi sí àwọn tó mọ́ kóró ni. wọ́n kóró ni. ó ní ìgbà kókó. kẹ́ ẹ̀ mú kán à ẹ̀ mú. ẹ mú kíákíá wọn nínú yín ó fà bẹ́ẹ̀ bá ti mọ́. ẹ mú. gbogbo abẹ́ ìdodo báyìí ń ṣe mí gbùrùgbùrù. afa lọmọ tó fi ṣe bẹ mú mú ibi kò lè gbádùn ni ilé ẹ ti ra o ìfún rẹ ti ra o. Oh! Oh! Oh! Kí ló dé? Kí ló dé? Ọ̀yà sóde. ìfẹ́ náà ló bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ mi mo ti fẹ́ kú ìfẹ́ tí mi tún tún gbẹ́nu sí mo gbẹ́nu bọ̀ lẹ́nu tó mi fi lóògùn. Ah! Ah! ìfọ̀ ọmọ ìfọ̀ ọmọ ti ra o ìfọ̀ ọmọ yìí ti ra o mo kẹ́ran ọlọ́run o. ṣé kiri ò ní pa wọ́n báyìí. ẹni fún rẹ̀ bára sí òní kù tí ò ní kú. Ah. bá yàgbẹ́ gan kò yẹ kóró tó yẹn. ìfẹ́ lásán. kí ló dé. gùù. ọ. Ah. Ah. ẹ wo ló mi lè mú kinní náà. lẹ́sẹ̀ kí yàgbẹ́ bí kinní báyìí o. Daddy ṣe bẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀. mo gbọ́ sọ́n tó fẹ́ sọ. mo ní kẹ́ fún mi lówó tí mo fẹ́ fi ra wé. sọ̀rọ̀ wéré tó wà lẹ́yìn nìṣẹ́ àwọn bọ̀dá rẹ tó lóyún kalẹ̀ tó dóorùn òjá gbádùn nulẹ̀ èyí ó wà bẹ̀ tó fa problem ò ń sọ̀rọ̀ wé. ó ń fẹ́ mi náà ní problem kálẹ̀ ti fún mi lówó tí mo fi ra wé báyìí ṣe bí màdé màá lọ school. ọ̀fẹ́ sálọ òfin ah. mi nìkan ní oorun. mi ò rí rí rí ó ti sún mi o ò lè sá lọ àjọ máa wà ń bẹ̀ ni. ṣùgbọ́n ọmọ yín ni wọ́n. ẹ̀bẹ́ gbẹ́ ni ìbọn máa yẹ ẹ ni eh. kẹ́tọ́ ni eh. kẹ́tọ́ ni. ẹ tutù dé. kí kí kí wàá lóde tó ń sá fún mi báyìí. kò ní sá fún ọ o ò rí kọ́ ẹ ni ọ̀rọ̀ ẹnu rẹ gan òórùn burúkú ni bí ìbáṣọ lọ́sọ ọpẹ́lọpẹ́ kí ni pàfúù tá a fi ń fi tá a fi ń nu ilé gan lè dá báyìí. ṣé mo tún ti wá rùn ni. ọ̀run ah, bàbá rẹ ni sọ fún ọ ọ̀run kí lọ bá wa máa lọ yàrá mẹ́tàlejò tó dé bá ọ. kí ni tí táàfà gbé wá tí a mú. ẹ mọ̀ máa lọ bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀dì bí o sùn sí bẹ́ẹ̀ ló ti bá kẹtọ́ ni kẹtọ́ ni lòrún bí orun mú ìkẹtọ́ ni. ọfẹ wa ni. mọjọ wa o mọjọ wọn jáde fún ọ bọba tún wá o. Ah! ó tún kú ọ̀rọ̀ bá mi ẹ̀yin náà mọ́ sá lọ. ìwé ẹgbẹ́ ìpàdùbàdù ni mọ́ sá fún ọ. àtẹnujẹ kó bá mi po. àbá náà mo dúpẹ́ pọ̀ lọ́rùn pé mo pè é ẹ̀sìn wa jẹ́ mi ọlọ́run pọ̀ yín lé o ọlọ́run pọ̀ yín lé o ẹ̀mí yín ó sì ẹjọ́ nípa ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni mo pè é sí ọ̀rọ̀ wọn ti kọjá sísọ ó gèjì àmì mo ti kún wọn sí yàrá kan bẹ̀ wọn. ẹ̀kọ́ sọ́tọ̀. Ah, àfa. èyí ti ṣe. wọ́n ti mọ àǹtú tán wọ́n mọ àǹtú yín tán wọ́n mú kó ń dodo mà èyí ni pé wọ́n mú tán yányá atúnfọmí sí agbé fún wa kò sí yàtọ̀ ìyàtọ̀ kékeré tá a rí ojú wípé wọ́n wá ń gùnfẹ̀ burúkú kàngbọ̀ngbọ̀n gbígbà pé òjò kù ni. ọ̀tún ṣiṣẹ́ nù àlàáfíà ń dé bọ̀. òórùn wa pọ̀ inú wọn ti di ṣáláńgá. òórùn ìpọ̀ àwa gan èèyàn lè fara mọ́mọ́ mo lè lọ bí iṣẹ́ èmi nìkan pẹ̀lú wọn náà ni kódà kódà fa n tí mo wá pè yín sí ẹ dákun ẹ bá mi admit wọn bí dókítà ṣe admit àwọn aláìsàn wọn kọ̀ láti mọ̀ sanwó bẹ́ẹ̀dì wọn kọ̀ láti sanwó oúnjẹ owó oorun wọn wọn máa san fún yín a ní ráàyè ṣiṣẹ́ mọ́ yìí lè jáde mọ́ nítorí tíá ẹ wàá máa tọ́jú wọn ẹ wò ìní gbé ọkọ lọ́dọ̀ yín o ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin lẹ parí rẹ̀ ah, ẹ̀yin lẹ wò wọn sàn tọlọmọba wa fún yín ṣe o bí wọn bá ti sàn tán ẹsùn ọ̀dọ̀ máa kéwò wọn máa kéwò lọ́dọ̀ yín bóyá orí wọn àti ẹdẹ pé ah, ọ̀rọ̀ táǹsọ yìí sọ̀rọ̀ kékeré o owó wo ni mi ò ná perfume ọ̀tẹ́ ní perfume lọ́fíńdà ní sẹ́ǹtì ní gbogbo nǹkan tùràrí. Ah, tó bá ní. Ah, ìgbẹ́ bá dọ́dọ̀ yìí. Ah, olóyè hmm. n bá ní ẹ dákun hmm. èyí tẹ́ ẹ mú wá bí ìmọ̀ràn yìí àṣírú hmm. rẹ̀ rí. ẹ bẹ̀rẹ̀ lórí tèmi a ní nǹkan láti máa san gbogbo owó fún yín. kí n kún ọdọ. ẹ kún ọdọ. gbogbo àìsàn yín lọ́sàn-án lóru dókítà wọn ò rí aláìsàn láàárọ̀ wọn ò rí lọ́sàn-án wọn ò rí lóru bẹ́ẹ̀ lẹ́yìn náà fi rí à ń hmm. tẹ́ẹ̀fi lè gborí yìí kò ní mí náà kí n wá bí yìí kan náà jọ ni a. èmi ò gbélé ẹ mọ lọ sọdọ ẹ mọ lọ sọdọ ẹ dààmú mọ. kẹ́sì máa wo yorùbá bọ̀ wọ́n ní nà fara dání ṣé rí ọlọ́run ẹ̀yin lẹ tọ́jú wọn ẹja ẹ wọ. kó sùn mi ọlọ́run ni ó ṣe é ẹjọ́ wà ń bí wọ́n mọ̀ wá. ẹ ẹ má wà eh? wọ́n kàn wá ẹ wá kó àlọ́ ọ̀dọ̀ ah. ẹ lu àkó ẹ wá dọ̀kú mi ẹ wà ẹ gbìyànjú ah, lọ sọ́dọ̀ tẹ bá tọwọ́ àlọ́dọ̀ yín mo mọ̀ pé ẹ gbìyànjú. kí n máa kọ́ ọ lọ. bẹ́ẹ̀ eh, ah, bá sì wọ́n sọ̀tàn ẹ sọ ọjọ́ kan tó. mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtì náà. ṣé o ti wá rí ìdí tí mo fi sọ wípé kò yẹ kó káwọn ọmọ yẹn lọ sábúlé. Eh, ọ̀rẹ́ má jẹ́ kí n tún ẹ o ní point and ìwọ náà try kó tiẹ̀ lè sìn kó gbọ́ ti tèmi náà ṣó ti yẹ ìwọ wo àwọn ọmọ yẹn láti bíi three days ní mi ti lè lọ ṣiṣẹ́ tó yẹ kí mo wà pẹ̀lú àwọn ọmọ yẹn. Hmm èmi rè mi ò lè lọ ibiṣẹ́ àwọn ọmọ iná wà lọ́rùn mi bọ́ mú àwò pé tí mo bá tiẹ̀ lè kó wọn lọ sọ́dọ̀ àǹtí mi ẹ pé àǹtí mi ẹgbẹ́ mi bá mi tọ́jú àwọn ọmọ yìí èmi á lè lọ ṣiṣẹ́ owó tí mo bá dẹ̀ ń rí má lè má sẹ̀ǹdẹ̀ sáǹtì mi wọ́n lè má fi tọ́jú wọn ọ̀hún pé mi náà kọ́ wà ń lé mi ò ṣe nǹkan kan yìí kí lèmi fẹ́ máa jẹ kí làwọn ọmọ yẹn fẹ́ máa jẹ. ọ̀rẹ́ wa tí arákùnrin tí mò ń sọ̀tẹ̀ fún ẹ yìí tí ò bá kó àwọn ọmọ ẹ lọ sábúlé ṣọmọ yìí pé ìgbésí ayé àwọn ọmọ yẹn ò ní rí bẹ́ẹ̀ hmm. ó kíyèsí ni ha ìrírí làgbà olùkọ́ gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí nǹkan táwa ti rírí tá a ti fojú wò ọjọ́ ọ̀la ẹ̀ làwọn ọmọ yẹn má fọwọ́ yẹpẹrẹ mú wọn ṣé gbàtẹ́lẹ̀ ìwádìí ṣe ń sìn ó ti dópin nìyẹn tọ́jú àwọn ọmọ ẹ̀ ok now ìmọ̀ràn kan ni mo fẹ́ gbà ẹ́. ìmọ̀ràn wo nìyẹn. good tó bá rí wípé wàhálà àwọn ọmọ yẹn pọ̀ fún ẹ jù kí ló dé tó wọ ọmọ kékeré kan ọmọ kékeré kan ó fẹ́ sínú ilé kó máa tọ́jú àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó. oh god ọ̀rẹ́ mi o ti ń sọ̀rọ̀ tó dáa látàárọ̀ ewu tún lè tó wá fi parí ẹ̀ kí n fẹ́ ìyàwó kékeré sínú ilé. kí ló burú bẹ́ẹ̀. ara ilé ló máa ń mọ̀ lámòdì wèrè làwọn ará ta máa pè é ẹ jọ kí ló fẹ́ jẹ́ kí gbogbo àwọn ará àdúgbò máa sọ kí ló fẹ́ jẹ́ kí àwọn ará àdúgbò máa sọ pé ìjọ wo sì ni nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ náà ìjọ wo ni ìyàwó mi kú tí mo ti sáré gbéyàwó mi wọ́n lè sọ pé mi gan ni mo pa ìyàwó mi mm. nítorí pé kí n lè bá níyàwó mi àná mm. ah, ọ̀nà èmi ò lè ṣe. ọ̀rẹ́ wa <laughs> ṣó fẹ́ gbọ́ iṣẹ́ bọ́ ní ìṣòògùn bá a ṣe wáyé pàrí láàrin àgbélébù tiẹ̀ ló gbé yẹn o má jẹ́ kí nǹkan kan confuse ẹ tọ́jú àwọn ọmọ ẹ ọjọ́ ọ̀la ẹ nìyẹn gbàgbé ah, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ aronú nípa ẹ ọ̀rẹ́ aláàtìṣe ló máa má ti ṣe ara bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ ìrí ẹ̀ ládùn. bó jẹ́ sọmọ. ó kọ́ ni lọ́gbọ́n ó tún fún ni lóye. bó jẹ́ sọmọ. ó ń là ni lóye pẹ̀lú ẹ̀rín àríntàkìtì. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ ee. Eh. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. ee eh. eh, bó jẹ́ sọmọ jẹ́ mo lè gòkè mo lè sọ godo gidi gorogan turutu tí ó ṣe é jírí bó jẹ́ sọmọ lẹ́ǹkẹ́ sí i. bó jẹ́ sọmọ ló jẹ́ eh, bẹ́ẹ̀. bó jẹ́ sọmọ wàhálà yìí pọ̀ ìjọ̀gbọ̀n tí ò lẹ́gbẹ́ má gbé kámi mọ́lé ó tún ti dé o ẹ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. ẹ tilẹ̀kùn kò jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o kò jẹ́ sọmọ mi ò fẹ́ rí ọ ẹni máa ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ ọmọ pòkè bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ. bàbá ń tọrọ ọmọ lọ́wọ́ Elédùwà ká máa tọrọ ọmọ alálùbáríkà ọmọ tó ṣe é fi ọgàn tá a lè fi délé ọmọ àrídùnnú ọmọ àríyáyọ o ní ká máa sọ̀rọ̀ kì í ṣọmọ pàpà lágì ọmọ akótilétà bíi ti bó jẹ́ ṣọmọ irú èyí o èmi ò fẹ́. èmi ò fọmọ alágídí. bó jẹ́ ṣọmọ rárá rárá má sùn mọ́ mi o. ọmọ tí gbọ́ tí gbà. bó jẹ́ ṣọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bú bó jẹ́ ṣọmọ. ọ̀pọ̀ ojúmọ́ ti pa. bó jẹ́ ṣọmọ ọ̀dọ̀ láwọn oko jàgùdà páálí ọ̀run ṣọlá parọ́ òkú sí níbo onírú èyí ti wá ta ló lè sọ ẹni ọ̀rọ̀ ọ̀hún bá yé kó dákun kó wá o bó bá jẹ́ jìyà ẹ̀ṣẹ̀ ní Elédùà dákun dáríjì ọ̀rọ̀ yìí ta kókó ò lè tú ẹ dákun ẹ gbà wá o lọ́wọ́ bó jẹ́ sọmọ. kò ṣe é kú kò ṣe é kú. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. má sùn mọ́ mi. bó jẹ́ sọmọ mi ò fẹ́ rí o. fẹ́ rí o. máa wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ. ẹ̀yin ṣáà ti sọ pẹ́rẹ́. bó jẹ́ sọmọ. bó jẹ́ sọmọ rẹ̀ o. bó jẹ́ sọmọ rárá rárá má sùn mọ́ mi o. olúbùkọ́lá mi ò fẹ́. kò dé sọmọ mi ò fẹ́ rí ọ ẹni bá ń wá fìtínà wá wàhálà kó bó bó jẹ́ sọmọ bó jẹ́ sọmọ.